نعم اوكي آه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته آه، آه، آه، láti bí ọ̀sẹ̀ bí mẹ́ta sẹ́yìn a ń sọ ń pa alhadithu da'if ọ̀dọ̀ àwọn alhadith ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan wo ló gbọdọ̀ wà ń bẹ̀ káàdì fún nígbà rẹ̀. then a lè ṣàlàyé pé wọ́ọ̀dù bàwí kò tá ń lo bí hadith méjì ní ń pín sí bí bá ṣe ń lò ó sì wà very very important ẹ̀dá kan ẹ̀ pé mo bá ń tẹnu mọ́. a lè lo dọ̀ọ́yì kò pé any hadith tó bá ti wà bílò hasan any hadith àlè pè ní hasan láti dọ̀ọ́yì tó mi pé láti bẹ̀rẹ̀ láti lower limit.

but ní nǹkan tá ń discuss ní ti ń pa pé àwọn oníhàdísì ṣe gbóni ìdájọ́ kágbà dọ̀ífì gbá ká lo dọ̀ífì dọ̀ífù tá a ní ní bí yìí òun ni dọ̀ífù tó ṣe pé ó gbẹ́nu lé hasan kí ni bá ti kó ní hasan tán àbọ̀sáde dọ̀ífù but so mọ̀ọ́dúnwù ni ó serious jù mọ̀túrúkù tẹ̀lé wáhí munkar ẹ̀hẹ̀n but dọ̀ífù tó súnmọ́ afáàlú bíbà yìí tẹ̀wé kò dé lẹ́bù ẹ̀sìrìmù the other one sábà sọ̀rọ̀ mòdó òun là ń sọ nípa pé ìdájọ́ gbígbà wá àti ìdájọ́ lílò rẹ̀ lọ́dọ̀ àwọn afá lápẹ́sẹ́ gbọ́mi yé a sì fi sọ àwọn àfáàrù tó pọ̀ lọ́dọ̀ àwọn oníhàdísì ní last week because as of Sufyan Thauri aṣọ abrahamu mahdi aṣọ imam ahmad bin hanbal aṣọ ibn abi hatim tàbá gbàgbé ta kà wá látọ̀dọ̀ wọn kọ́lá aṣọ abubakar yà sàmbàrì so but káwá nóòtù náà again pé kì í ṣe ìtumọ̀ nìkan ni àwọn oní hadithi mọ́ fi mọ̀ pé ha àdíjì àádọ́ ibù jíbdàn àbí mọ̀ ògbówò ni lọ́dọ̀ ti wa ẹni tí ò bá mọ ìsinádà àbí tí ò sọ́dí ọ̀nà wọn ìgbà ní ìtumọ̀ àlàwà máa fi ń wò pé ọ bó ni irú iṣẹ́ ìwọ̀n wà burúkú ládára láì fún ẹ́n especially ìjọba tí wọ́n ẹnìkan wà mọ ìsinádà yẹn tí kò ẹsẹ̀ ní báwọn àwọn lọ́dọ̀ tí wọn àwọn mọrụ kí ni yóò pè sára hadith láti pè mọ́ ọ̀dọ́ wọ́n mọ̀ọ́rú tí ó pè sára hadith tó fi pè mú nǹkan wọ́n mọ̀ọ́rú tí ó wà lára hadith tó fi pè turok wọ́n tó kọ̀ hadith tó wáhí kódà kó ṣe pé nǹkan tí ń bá ń sọ ó lè ó bọ́lọ́dọ̀ ti wá ìtumọ̀ nìkan làwọn wò nígbà míì bẹ ìtumọ̀ míì tọ̀ tẹ́ni tí ò bá ti ní tí ò ní mà yóò sì wá mà bá ti máa pírẹ́sẹ̀ntì òun ó máa pe gbogbo nǹkan ní dọ̀ọ́yìnfù kọ́dà yìí tó include mọ̀ọ́dọ́ tóun bá wá pe nǹkan tó jẹ́ mọ̀ọ́dọ́ tán yóò wá lo òfin wọn pé wọ́n láwọn kan láàlé lo àdínkù dọ̀ọ́yìnfù ìwàrá ìfáà ń wí kọ́ sẹ́ni ẹgbẹ̀ tí ò bá ti mọ̀ yóò jẹun fóun náà fóun náà fẹ́ tọ́nà yìí o insha Allah á dìskọ́sẹ̀ lọ́nà tí ó fi balance méjèèjì hmm? a sọ pé ìtàkàtà lásán ni pé lọ́dọ̀ àwọn ní hadith ó tọ́ka gba hadith dọ̀ẹ́ a sì lè fọwọ́ wálẹ̀ díẹ̀ níbi ìsinadẹ̀fẹ́ náà

tó wà ń bẹ àti mélòó náà àti ìsáwà ń kà fún àtàkì ìsìnà zùkà mọ́tún nìkan náà làwọn ń kà fúnra wọn tó dálẹ̀ sí náà nígbà àfọ́ ní hadith kan tó wà fútọ̀ lọ́yẹ̀ ẹ́ tọ́ so pé sábì ti bá jẹ́ lọ́yẹ̀ sí ìṣe mọ̀ọ́dọ́ a lè gbà á wá àwọn aláṣẹ sí aláàkọ́kẹ́ ẹ̀ gbà wá láì mọ́sálà ìgbà pẹ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú méjì kó má ní ṣe pẹ̀lú àkídà lákọ̀ọ́kọ́ ìkejì ni pé kó má ní ṣe pẹ̀lú al wọ́n jọrọ halal haram ẹ́ ó jẹ́ bí fadail ó jẹ́ bí sawab ẹ̀kọ́ ó jẹ́ bí targhib targhib ó jẹ́ bí zood adab àwọn nǹkan yẹn ní ibùdó àbí hakim dákọ̀ ní last week ta ta àti sọ yẹn àti sọ̀rọ̀ sùgbọ́n sọ̀rọ̀ àsọ gbogbo ẹ̀ náà àsọ̀rọ̀ Zakaria al tọ́ but àwa fi pé àfa fi pé àmọ́ pẹ̀lú eléyìí náà kan tàbá fẹ́ gbà tàbá fẹ́ gbàrú àdìsí yẹn wọn láì ní lo isnad pé a ò ní sọ pé kọ́lá rasulullah a ní ló wuya an rasulillah sallallahu alaihi wasallam ẹ a ó balagana akíní àṣà pé bá ti sọ sódà kí ó fi le fún ẹni tí máa ń gbọ́ náà ní ìbẹ̀rẹ̀ ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ tó ṣe àdìsí ìjẹ́ gbà tó sàlàyé náà pé ló ó tún lè wá gbà náà ó lòrò wuya bá ti sọ wá sọ̀fẹ̀ nígbà tí èèyàn ò bá rántí ìsìnàjẹ àyè tó ti wá bọ̀tọ̀ kó wá fàyè kan ìlú pẹ̀lú rẹ̀ tó méjì náà ló wà. níta fẹ́ sọ lónìí ni hókùnmọ̀lá amàlẹ̀ lílo àdéhùn dọ̀ẹ́ pẹ̀lú definition tàwí that is alhadul adna lè dọ̀ẹ́ dọ̀ẹ́ kò tó gbé lẹ́yìn bàbá kò ní hasan kan kò bẹ̀rẹ̀ tí kì í ṣe ọwọ́ nd bí bá ṣe ń lọ sí kiri sí ní ṣe ń burú sí. ẹbí dáàfù rẹ̀ ní tó sọ́jọ́ ìgbúgbà sí sí ọ̀sẹ̀ ní ṣe ń sí so gẹ́gbẹ́ ìgbé ìdáwọ́ bẹ̀rẹ̀ láti sọ̀hí náà kan sọ̀hí ga ju Hassan lọ Hassan ó ga ju dọ̀ẹ́fù lọ dọ̀ẹ́fù náà serious so èyí tá ń sọ bí wáyé pé ó bí yìí òun ni tí ò dé bí tí ò dé tí ò dé wáyé tí ò dé bá ń sọ̀nù bọ́ sẹ́mọ̀ pé bóòlù àwọn àwọn òmò kankan olùkí tàbí àwọn kankan kò sí bá ti ní sàkéjù ní wọ́ọ̀dù tá ń lò wọ́ọ̀dù tá ń lò ó ṣe ṣe à ń lo dọ̀ẹ́f tó lè mìíràn tó súnmọ́ gbé tó lè mìíràn tó súnmọ́ so táàbà ti gbọ́ dọ̀ẹ́f àkógbò ẹ̀ sí ìdájọ́ kan di gbogbo hmm? <laughs> ó ẹni tó bá jẹ́ fáwọn àtàjẹ́ àwa ṣùgbọ́n ìjọ tó bá ti pé bá ti ń dá wàhálà lẹ̀ ẹ́ tá a bá wádìí rẹ̀ ra á máa fàbùkà àwọn àfáà kan náà àwọn àfẹ́ ẹ̀sìn táàrọ̀ kó tó kó wọ́n yí olóògbò ni wọ́n fi mú kí ní ọ̀yìn ìmọ̀ ìwé àgbọ́ mi ní ti bá ìṣàpé ìwọ̀n pé ọ̀ ma ní pé alìmọ́mù náà wọ́n fi mọ̀ ọ̀lá ó fẹ́ pé èèyàn lè lọ àdínkù lọ Ah, ṣe tàbílìgù ní náà wí ní gílò náà tó wọ́n sọ ilé fún láti fíìmù tó bá wọn táwà mọ́ sákùtò wa ìtàwọn ìṣe nù àbíkẹ́ sọ pé àtà ah, lábájáwá iná sọ báyìí kọ́dọ̀ ó máa wọn ní ìjọ tó fẹ́ mọ́ fún àwọn ah, al-madhabu sahih lọ́dọ̀ tí wọ́n ní pé àrùmọ́dọ̀ ló rárá bí a gbọ́dọ̀ rárá àwọn ti bẹ àwọn tó sọ bẹ́ẹ̀ náà afa á sọ àwọn méjèèjì tábà wá sọ ẹ ká wẹrẹ àwọn méjèèjì tábà wá wò wò kí ni reality tó wà lọ́dọ̀ àwọn wa nípa rẹ̀ bẹ́ẹ̀ káwọ kí ló fà táwọn afa tán sílé náà fi ṣẹlẹ̀ káwa wò bó láti wá má bó láti حكم العمل به يعني اختلف العلماء في العمل بالاحاديث الضعيف دكتور عبد الرحمن آه، دكتور عبد الرحيم الطحان واني معمول الطحان سوري يعني عنده بعد مولاه عبد الرحيم اللي فيه وان يوم ايا ان عبد الرحيم الطحان وهم تفسير من وجه زمان حديث اللي جنبه لا غير حديث البالا صدق معمول من عليه كلام كوكيو اي ما بويا يوم ايا يجي ولا يرون سو so, wọ́n ní àwọn àfáà ní àpá ẹnu pẹ̀lú àmọ́ ìlú àdéhùn dọ̀ì pé sáàlì lọ àdéhùn dọ̀ì pẹ̀lú ìtumọ̀ tí mo sọ nísìn wọ́n lébi àléhì jùmùhúrù ulama èyí tó pọ̀ lọ́pọ̀ àwọn àfáà wà lórí ò ní pé ànáhù yustahabbu al-amalu bi kálù àlejò kálù ọ̀dà sí fàdọ́ ìlà ó ní alẹ́bí alẹ́ yìí ju gbúrò lóla ọ̀pọ̀lọpọ̀ láti sọ pé majority ọ̀sán àpẹẹrẹ sí ọ̀tọ̀ ní táwa mọ̀ impression táwọn mọ̀ ní ó ní pé ọ̀pọ̀lọpọ̀ ló ní ká má lò pé minority ló lọ́pàá lè lò náà ẹgbẹ́ òfin bàbá ilẹ̀ àmà náà wọ́n sọ̀rọ̀ pé ibi táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwà sálẹ̀ ìhàn ètò tàṣọ́kó súnmọ́ hasan yìí tí ò dé lẹ́bù mọ̀ọ́dọ́ wá rí pé ọ̀pọ̀lọpọ̀ wà lórí pé a lè lò ó fi ilẹ̀ àmà tó ká yọ kú pé a ń sọ̀rọ̀ ahkam ẹ́ bọ̀rẹ́ ìbò àsọ̀rọ̀ ń pẹ̀lẹ́ mi bọ̀n náà ibi tí ó ti wá òní pé irú àdéhùn tó jẹ́ dọ̀ àwọn tẹ́nìkan bá gbà pé àdéhìsì wá jẹ́ tọ̀rẹ́ ìtọ́kàn gbà pípa ó jẹ́ hasan so wọ́n sọ pé tó jẹ́ hasan lòun fi ń lò níbi hasan wọ́n sọ pé tó tó jẹ́ tọ̀rẹ́ ìfún yẹn náà ọ̀nà wàá fẹ́ lò bí hasan but ó tún situation tó padà jẹun wọ́n gbà pé tọ̀rẹ́ ìfún náà òun sì fẹ́ lò náà á sọ yẹn náà but èyí táà sọ ní ti pé èyí tó ń hàn pé a ah, gbogbo ọ̀rọ̀ táà sọ pé ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ wà lórí pé ká lò lákín bí ṣòro ti ń tàlà àmọ́ pẹ̀lú mọ́jọ́ mẹ́ta ẹ̀sọ̀ ọ̀rọ̀ tí bàbá rẹ̀ tí bàbá rẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ ní hajjaj lè fẹ́ pàápẹ́ ṣùgbọ́n tí hajjaj náà sọ òun náà gbọ́ yé ń bí ọ̀rọ̀ àwọn tó wá ní ṣùgbọ́n òun náà fún ní iṣu díẹ̀ díẹ̀ àìsàn àìgbọ́ tẹ́bá lè tọ́bá kàkán bá kàkán ga ní sápàdà fẹ́ gbọ́ òun tó wẹ́ a bí ipò oníkàmú lòrì náà wọ́n jẹ́ mú mẹ́ta yìí ọ̀nà ṣẹ́lá gbádá rahimahullah fi ṣe rọ́dù fọ́rọ̀ yàrá ni mo fẹ́ jẹ́ fún yorùbá wọn àti láti wọ́n jẹ́ fún un wọ́n jẹ́ fún yìí tuntun èwo yìí ń lè lórí torókì náà ṣe àgbà ní pé a ò lè gbà ní ṣùgbọ́n ìfọ̀ rárá láti àṣà láti fọ̀ rẹ̀ èyí táwọn mú yẹn nínú àwọn tó mú sáwájú ṣèwkáni ìmọ̀ ṣèwkáni òun náà lónìí before wọn nínú àwọn tó mú uh, al-Imam Abu Bakr bin ibn al-arabi al-qadi ibn al-arabi kìí ṣe ibn al-arabi yìí àwọn afá méjì ni wọ́n tó pé àfẹ́jẹ́ ibn al-arabi but ọ̀kan sábàá sọ nákà àwọn fún ibn al-arabi yìí àtọ́í al-hakimi muyidi náà ń pè ní sufi àgbáyé sufi àgbáyé sufi jákujàku jákujàku gbáà ikú yìí dáa àwọn ọ̀rọ̀ kan bẹ ìgbìgbì ọ̀dà ọ̀dà púpọ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ tó kọ́dà àti ọ̀dà pé àwọn náà bẹ́ẹ̀ ńlá àwọn táwọn yẹn gba fìtínà ń pa wọn. so òun ni ibnu arabi yẹ afọ ìgbàgbọ́ tó wọn fi ibnu arabi yẹ wọn náà pè ní mú ìdí nàrọ̀ sófin nù. tọ̀sùnmọ́ ìdá sọ ibnu ibnu làárọ̀bì ibnu làárọ̀bì bíi marifa ẹ̀ẹ́ òun ni alimaliki al-andalusi afa spain afa andalusi o so òun jẹ́ bí irọ́ àwọn ibn hazmi rahimahullah bàbá ibn arabi nǹkan sọ yìí òun jẹ́ afa sí ibn hazmi so ibn arabi ó jẹ́ bí afa sí kórtùbí sẹ́wọ́n kó tafsir kórtùbí kórtùbí so abu abdullah al-qurtubi tó ṣe tafsir táǹpẹ́ ní aljami li ahkam al-qur'an Eh, bá ti kí ni tafsir tó bá al-qadi Abu abubakar ibn al-arabi ini. Eh, ẹgbẹ́ kọ́ọ̀lá al-qadi Abu abubakar ibn al-arabi tó abubakar ibn al-arabi yìí òun ló ṣe ahkam al-qur'an anybody tẹ́yàn bá fẹ́ sọ́dí ìmà tó Kùránì mọ́fíkì òun náà ń pè ní àyàtul ahkam pé àwọn àyà tó wà ní Kùránì bí ahkamu mìíràn ogún pínpín àká àyà wùdó àyà bòyó gbogbo àwọn àyà pé pé ní tí ó ní ahkamu nù yẹn kí ẹ wá discourse tafsir rẹ̀ tẹ́sí líǹkì ẹ̀gbọ́n pé òun náà ń pè ní àyàtul ahkam so wọ́n sọ pé tafsiru ayatil ahkam so irú rẹ̀ òun ni abbasin al-arabi ṣe ahkamul quran lè lórí anybody tó bá fẹ́ use mọ́ quran tí ó lè ń tẹ̀ mọ́ fẹ́fẹ́ ọgbọ̀dọ̀ ṣe àwọn afáàtò ṣe tẹ́lá pọ̀ lórí òun náà tó ṣe ẹnìkan náà òun jẹ́ máàlìkí ẹnìkan ṣe ti tàwọn fi ahna anko woni abubakri al-jassas woni ahkamul qur'an eh so abubakar al-jassas ṣe ti tàwọn ahna abubakar al-maliki al-qadi òun ṣe ti ti tàwọn ti malikiya so then gelo ko abale entonces el canal de shafi al-qiyal al-harasi wana ahkamul qur'an Eh, ọlọ́run ṣàfẹ́ báyìí so abakul arọ̀bí náà wà nù àkọ́dé ọ̀nà wà náà àpolópin náà pé àdéhùn báyìí àlè lò ara so tó bá tẹ́ka ní ìsìnkà mú ṣẹlẹ̀ àlùbáyé ní asúrò tiwa àwọn tí wọ́n wá pẹ̀lú wọn bóyá jamal bin al-Qasimi ó ṣe kọ̀wáìdò tàdé àwọn jáfa ṣáà lẹ́ńtà gbọ́dọ̀ ṣọ̀kánì ọ̀ṣọ̀kánì àdọ̀ al-Qadi Abubakar bin al-Arabi mo ní ibùdó àròbí jẹ́ àfa fún abu abdullah al-Qurtubi al-Ansari Qurtubi ló ṣe al-Jami' li ahkam al-Qur'an ṣùgbọ́n Qurtubi tó pọ́pùlà ní tíra pọ́ fáwọn máa Qurtubi Qurtubi kì kan o ẹni bọ̀dù fún ẹ pé àfa ni tó wá láti Cordoba Cordoba ní ló ń wọlé Cordoba ní Spain ní ló máa ń wọlé ẹ̀mọ̀ nípa wọn sọ ní bọ́ọ̀lù àwọn lẹ́nu kọ̀dọ́bà lọ́dọ̀ ní kọ́ńtọ́bà ní kọ́ńtọ́bà bẹ́ẹ̀ jọ ẹ̀ tó sẹ́bà ìtura àwọn ọkọ̀ ni ẹnìbọ̀dì tó bá ti ka àwọn afá yóò máa mọ̀ pé ìlú wọn sẹ́bà lọ́dọ̀ náà pé èṣìdì yìí ìyà wọn lẹ́nu sẹ̀dílà sẹ̀dílà sábà gbọ́ balansiya wọn ni pàrẹ́ńṣíà hmm? àbá gbọ́ a ah, ah, Sarfata òní Saragoza Valladolid hmm? òní Valladolid Walid Valladolid eh, Walid ìyàpẹ̀ ní Valladolid so àfà ọ̀tọ́lá àfà Andalusian but tẹ́ ẹ bá ti ń ka nǹkan tó bá ń ṣe pẹ̀lú sọ̀sẹ́ẹ̀rì àbí fẹ́k tẹ́ ẹ bá gbọ́ tó máa sọ pé kọ́ọ̀lẹ̀ ìmáàmù al-Qurtubi Abu Abdullah al-Qurtubi ni wọ́n ń wí bọ̀tẹ́ ẹ̀ bá ti ń ta hadith náà sọ̀rọ̀ ṣẹ́rù rẹ̀ ẹni kọ́ al-Qurtubi Abul Abbas al-Qurtubi ni wọ́n ní ẹ́ ọ̀kan jẹ́ afa àfọ́kàn Abul Abbas òun jẹ́ afa fún Abu Abdullah al-Qurtubi bọ̀tẹ́ tẹ́bàgbọ́n tí Ibn Hajar bá ń sọ bí Fatul Bari pé kọ́ al-Qurtubi ẹ́ Qurtubi Abul Abbas ni ó ń wí so na Abul Abbas yẹn òun ló ṣe al almuslim yẹn jẹ́ bí ṣàrò sọ́yì muslim ṣàrò tó dáa ni bí kí sí talhis náà ló ṣe ṣùgbọ́n masha allah almuslim ló pè abul abbas al-qurtubi abu abdullah al-qurtubi ló ṣe tafsir quran tafsir al-jamil ahkamil quran so al-qadim al-arabi jẹ́ àfa fún abu abdullah al so wọn náà wà náà tó ló fi náà pé àlelo lọ́yẹ̀ fúra ẹ̀ ẹ̀ náà wà náà wà mí rahimahullah àwọn èèyàn náà máa fi ń tì sí Bukhari àti Muslim hmm, torí tí Muslim sọ mi mọ̀kọ́ dímà sọ̀hí rẹ̀ wọn wọ́n láwọn àádọ́ jẹ́rí rọ́jà bó ṣe ṣàlàyé àlè ka Muslim mọ̀ nǹkan ó hàn pé ní kí wáyà mọ̀ ọdọ́ òní ń wí pé àlè lo àdéhìsì mọ̀ ọdọ́ òní bíi átàfitàgé pọ̀tàfì so bí ẹ bá ta Bukhari máa ìtàwọn sáfíkà Bukhari ma ní pé wọ́n rí pé ó gbérú ọwọ́ yẹn ní Sahih Bukhari ṣùgbọ́n àlè kàámọ́ torí kò gbérú ọwọ́ yẹn ní adamu so a ti mọ̀ pé ní Sahih Bukhari tó ń fẹ́ ṣe nǹkan méjì tó fẹ́ gbà ń bẹ́ ó yàtọ̀ sí àkàmì kan lẹ́bù tó ga ló fẹ́ mẹ́ǹtì ń bẹ́ so tó bá ti mú tó wá fi záró adamu mufa kí wọ́n lorú àwọn èèyàn tí ò ló bẹ́ẹ̀ táwọn náà ti pàápàá alábàjá àgbà èsì lábàjá ọ̀nà ẹ̀bá tí wò náà bá jẹ́ pẹ̀lú àwọn àtàkà náà látòkè Sufyan Thawri uh, Abraham Mahdi Abu Zakariya Ibn Abi Hatim àtàwọn ẹ̀ náà ẹ̀rí pé àwọn náà fi fi ìpẹ́tọ̀ wọ́n sì yàtọ̀ láàrin fàdọ́ìl àti àkà so now fàdọ́ìl yìí pé àfá yìí sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá wà lórí pé kàlẹ́ ìlú àdéhùn sọ ayé tó fi fàdọ́ìl àmọ́ làkẹ́ bí ṣòro dé àlàáfà أوضاعها الحافظ بن حجر سيدنا حجر صلى يري به وصلى يري يري تولي يريد صلى يري وما كان ابن حجر الصخاري عبد الرحمن عبد أه، اوكي الصخاوي هو شي المغيث wọ́n tún ṣàlùkọ́lù ìbàdé òun ní mú fi inú àfá rẹ̀ ibùn hajar wà gbogbo àwọn ẹ̀ta ń sọ̀rọ̀ sí ibùn hajar náà ọ̀ká ó lójú ká mà pé ibùn hajar sọ nìyẹn so àwọn àkọ́sọ̀ tó máa ń jẹun mẹ́ta ló fún àkọ́sọ̀ tó máa ń jẹun mẹ́rin bàtà àtà mẹ́ta ń báyìí káfẹ́ ọ̀kan yòókù ó ní pé wọ́n ní pẹ̀lú mọ́jẹ̀mọ́ pé n táàkì làdíjù bá ètò fífàdọ́ ilẹ̀ àmọ́ ìlú pé kí bá kùn ní mọ́jẹ́ ìṣẹ̀lẹ̀ ìlúta dàtí kó ṣe wípé a mọ̀ pé mo òdó òní kìnnà bá ètò lòun òun ò lè kó sílẹ̀ munkar náà bá ètò òun ò lè kó sílẹ̀ àti ìsọláṣẹ́ ìdọ̀ ètò jìdà òun ò lè kó sílẹ̀ dàtí anybody tó bá fi lè gbà pé dọ̀ ètò jìdà bá ní hadith yẹn òun ò tún gbọdọ̀ sọ pé òun fẹ́ lò ní kankan máa bọ́yẹ́gbọ́dì tó bá lò òun lè mọ́kútọ̀ kò í ti lọ ìfún jídà lọ́dọ̀ tó ṣẹgbọ́n bí wọ́n tó pọ́sí kòtò àtàwọn tó mọ́jẹ̀ múlò náà wọn ẹgbà wọn tó láwọn àhádìsí táwọn àfáà ní ó gba padà fún wọn torí pé ìdájọ́ wọn yàtọ̀ ọ̀tọ̀ lórí àdìsí yẹn ibùdó àjẹ àtẹ́tọ́ náà sọ lẹ́yìn sẹ́yìn lórí gbòmí náà tó náà sọ pé yóò tún lọ àdìsí náà fà á mọ́tẹ́lẹ́yìn ni bọ̀ tó bá fi lè gbà pé nǹkan bá jẹ́ ru múnkàrà wọ́n wà kó jẹ́ dọ̀ ẹ̀fẹ̀ dídá kó jẹ́ mọ̀ onílò so wọ́n jẹ́ mọ́lá àkọlù pé kí bá fi yẹn kó náà yẹn tó jẹ́ ṣẹ̀dín bá tọ̀ kí ní jẹ́lá àkọ́kọ́ kí láti mama táwọn tó ń ṣe ṣẹ̀dín bá ò ní pé ah, ni pé ó ní ṣe pé àtẹ̀kàn pé rọ́wì kìí máa parọ́ sẹ́mà tó pé àlọ́ bọ̀kù ní mẹ́mórí àwòyé mọ́ àbí tẹ̀lés àbí ìṣẹ̀láàt hmm? àbí kó ṣe rí pé ẹnìkan wà nù ìsinádì yẹn pẹpẹ tó pé ààrẹ ìkẹta tó wà fákọ̀ àbí mọ̀ jùlọ àbẹ tó wà fákọ̀ rẹ̀ ẹni táwọn àfẹ́ ìgbára lé tọ̀ọ̀tì pẹ̀ nínú àwọn nǹkan táwọn afáǹsọ wọn sọ pé àwọn àfáàfẹ́ àwọn àfáàfẹ́ tó fẹ́ wọ́n fẹ́ gbára lítà òfin ìgbàyà lórí ìbìnà ṣe báyìí ọ̀sẹ̀ yẹn náà ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ but ó ti wà nù tí a fẹ́ táwọn kan ti gbà bẹ́ẹ̀ so tó fi bá lágbájá yìí nǹkan fi ní ìbìnà ìbánìkan ló wà papọ̀ ẹ̀ so mo gbà pé ah, bí ìdọ̀ ìbùn náà ló sì jẹ́ bí màjúùlù ló jẹ́ nù tọ irú àdíìsì yìí káìpọ̀ nìkan ló bá jẹ́ pírọ́blẹ́mù ẹ̀ náà so ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó wà ní ògbọ́dọ̀ sẹ́pẹ́ ní tẹ́ ń parọ́ òsìgbọ́dọ̀ sẹ́pẹ́ ní tá fura sẹ́pẹ́ ń parọ́ na alkadabu àti alimọ̀táhàmù lẹ́kẹ̀lẹ́ na sórí eléyìí àmọ́ kàgbé ní sàwárí ìsìnàdù kọ́lọ́ pé tí wọ́n lé mọ̀túrúkù lẹ́nu wà mí mọ̀túrúkù lẹ́nu tó ṣe wípé ó dà fún má parọ́ ó ṣe mistéèkì débi wípé ah àwọn ní hadithi tán máa wà sápá àti máa jẹ́ ara ẹ̀gbá ẹ̀wẹ̀ dáàbò ẹja palábẹ́já kí ẹ̀sà hadithi lẹ́lẹ́ ilé òfin manage hmm? mistake yẹn pọ̀ débi pé bá bọ́dà bí bá parọ́ ilé ìkọjú ó ní Abdurrahman bin Mahdi ó ń bi afá ìṣọ́ba pé màtáyé trọ́pù hadithi ọ̀rọ̀ jù hadithi èèyàn ìgbà wo lápá títà nígbà káàkiri yàtọ̀ because ẹ̀ dèé fi ẹ̀ mọ̀ pé ẹ̀ dèé fi lókà kan sọ pé ah wọ́n fẹ́ pàtì wọ́n tó ń yọ ọgbà ó ní pé tí mistake yẹn bá wọ̀n níwọ̀nba wọ́n fẹ́ gbà pé bóyá padà rẹ̀ nìkan tí ó sọ̀pọ̀tì àbọ̀ ló ṣe mistake nígbà yìí sí padà gbóò ó kàn ní mistake ni ó gẹ̀ẹ́sì lè right torí mistake ti sẹ́tẹ́lẹ̀ pé lábájá sọ̀pọ̀tì àbí àtọ́lẹ́rì ní gbòmí but kí n sọ pé ó oh, eléyìí ẹ̀dánú bá a bá rẹ́rìn ní gbòmí tí yóò ní káyẹ̀fẹ̀ di threatening tiẹ̀ kí ṣe òṣèré fẹ́ tó ẹ̀hẹ́n so àbúrákùnrin adìmí ṣó bá pé mọ̀táyé trọ́pà ní sọ̀rọ̀ dùn èèyàn ìdáwó lápàdé ti èèyàn sí táwọn tó kọ̀ kó tí ẹ̀ sí mánísì ó ní ìgbàrọ̀ wá ánìlì màrùfí máa láyà àríkù wí màrùfù ìgbàrọ̀ wá ánìlì màrùfí máa láyà àríkù wí màrùfù kí ni túmọ̀ ẹ̀ níjọ́ náà bá ti rí èèyàn tí ń gba àdíkì ọ̀rọ̀dà àwọn tá a awa bíi Malik ẹgbọ́ tó bá ti mú ìsinmi ẹ̀dùn Malik sọ báyìí àwa wo àwọn tó jẹ́ màrù fún tá a dáadáa náà sáàbù Malik wọn ò wá màdíìsì náà hmm? kọ́dà kó mọ̀ máa parọ́ ẹsẹ́ àpá eléyìí ò ṣeé ṣe because sábà fẹ́ tẹ́tẹ́ àdíjẹ náà àwọn màrùfù náà là á lò ẹbí tẹ́tẹ́ àdíjẹ so ìbáwọn sọ̀pọ̀tà ṣe náà ní nǹkan lẹ́sẹ̀ so wọ́n ni màtúrú kù lọ hmm? so kò gbọ́dọ̀ ló pẹ́ni tí wà níbi then um, kó tẹ̀ má jẹ́ munkar al-hadith munkar al-hadith fi wọn náà fẹ́ jẹ́ orí example tí mo sọ tàbá débẹ̀ náà máa sálàyé dáadáa ìgbà mi bẹ ìtàgbẹ́ mú ká mi pé òun náà jẹ́ opposite ma'ruf ma'ruf ní nǹkan tó téèyàn mọ́ tó jẹ́ ọ̀nà rẹ̀ hàn síyàn tí o ti ti ń sọ pọ̀ kò strange mú kárò ní kí èèyàn kó example ó mú hadith tó ń kálukú mọ̀ wá ó lọ fi ìsìnàdù tí wọn ò fi gbà wá wá gbà wá wọ́n mọ̀ mọ́tínú bọ̀tà àwọn ìwà after abatman nìkan pé àá ah, ọ̀dà ah. bóyá kí n bí bóyá kí n bí ilẹ̀ ìbámu nìkan pé iná mọ́lẹ̀ àwọn olùbí nìyà sàbí òru gbà ọmọ àyè gbogbo àdìsí gbogbo àdìsí tó wá sọ hí nípa ọmọ rẹ gbọ́dọ̀ rẹ gbà wá tọ àwọn alájọsí tí wọn ti máàkì kalẹ̀ pé kò sí mi ọmọ ni ló wá sọ hí mistake ó wà nù tíra but anybody tó bá fi lè gbà ní ti wà lóde lómi àgbàsó mọ́ mistake ni àbúrò ọ̀nì so now àwọn ó sọ pé ah má dé ìsè Umar ṣe pọ́pùlà tó táwọn onímọ̀ pé Umar ní kẹ́nìkan wá ní Anas bùnú Malik munkar ni it's strange maybe because ó tó ṣe ṣe ìgbó tó fẹ́ parọ́ kò tún marọ́ pa ó tó fẹ́ ṣe mistake kò tó ṣe mistake gidi ṣe mistake ṣe mistake ṣe fún lẹ́síùsì nígbà ah Kau ká ṣe lè Eh, ẹ̀hìn tó mọ́ká wọn lè fẹ́ mọ́ká dárí lè pé mátínù gangan wọ́n ń pè mọ́ká because àwọn fẹ̀ kan máa tó wà òfin bùlá sànẹ́bí kọ́dà kó ṣe mistake lílẹ̀ ága so wọ́n mà so irú nǹkan yẹn gbogbo tá à ń dákọ̀ Dah nǹkan lẹ́wù ṣe dákọ̀ báàfù báàfù tó lágbára ni wọ́n fi ń ṣe example rẹ̀ ẹ̀hìn tó alákọ̀ọ́kọ́ nù lórí pọ́ìntì èsì ṣẹ́ àlùbáni ni pé ọ̀kẹ́ aláàgbọ́ ṣé gbogbo àwọn àwámọ̀ táwọn náà kó tà ní sí èèyàn mélòó ló pàdé ìṣe nínú wọn tó fẹ̀ kan mọ̀ yàtọ̀ láàrin ṣọ̀dídò báàbí àti ṣẹ̀rẹ̀ báàbù mọ̀ táwọn dání ní gbogbo àwọn tó ṣe ó túbà káàkiri náà ti ń bu àríjì yìí náà èèyàn mélòó nínú àwọn tó pẹ́ fẹ́ ah ẹ̀ ń bàbá bá wá ṣe ìjọba yìí tí wọ́n lọ bá gbẹ́ ọ̀rọ̀ jáàbù ṣé ó ti ẹ̀ka pẹ̀lú ìsinádùn náà dèkòdépò pé yóò mọ̀ pé eléyìí o zẹ̀dínú dáàfù ni pé iwu májàmú yìí gan kò wà pàkítà ṣẹgbọ́n mi tọ́ ní yíwù yẹn lóòótọ́ káwọn àwa bó láti fẹ́ ṣe làwọn tó tọ́ wo kìí ṣe báàbù tó lẹ̀ka kà wọ́n kìí ṣe báàbù sọ yìí bẹ̀ ẹjẹ́ wọn ló sọ yìí ẹ̀rù bí sọ mí ìfọ̀gẹ́gbọ́n máa fọ́ fún ìṣe mọ́ ń lò pé àwọn àádìrì sọ̀hẹ́ pọ̀ débi pé níta àádìrì báyìí ẹjá máa lò ní gbà àti ìlú sọ̀hẹ́ kà ẹ̀ ṣé àgbáni fèsì ilé yìí tán ibi tí ìṣù máa ń wà ní pé áta àwọn èèyàn táwọn náà ṣe mọ́jẹ̀ mọ́ wípé kó má jẹ́ ṣẹ̀dú dá àkùnrin wọn gbà mí náà kọ́ táwọn náà tún wá dé sí tó náà jẹ́ ṣẹ̀dú dá àkùnrin náà kọ́ wọn gbé pé bàyí kò ni wọn wà ní àwa lè so mistake yẹn náà máa ń bẹ fi tàbí lóòótọ́ so but májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni tó fi hàn pé táàbá ti ń sọ kì í sàdéhùn mọ̀ọ́dọ́ là ń wí kì í ṣe mú kárù là ń wí kì í ṣe wá hí là ń wí kì í ṣe màtúrọ̀kù là ń wí ṣùgbọ́n ẹ̀mú ṣe sọ́kọ̀ ìyapa náà lè wà láàrin aládìsí méjì kọ́kàn ní dọ̀ ẹ̀fọn jídà ní kọ́kàn ah, ní dọ̀ ẹ̀fọn mọ̀tàmà àmọ́ pé kí ẹgbà pàdé ti jẹ́ dọ̀ ẹ̀fọn jídà kó tó wá ní ah, àtọ́wálé lóògùn pàdé àwọn tọ́lá wọ́n máa ń ṣe mistake ọ̀nà Jalaluddin Suyuti ẹ̀ lọ́nà Suyuti rahimahullah àfààní àfààní ní hadith mi níbo tí ẹ̀ ní o sí hadith mi tafsiru mi padà lọ́gbàgbà ọ̀dẹ́ àdáwò ní gbogbo ẹ̀ à ah, ọ̀hẹ́lù púpọ̀ ṣùgbọ́n ṣẹ́rí bẹ́ẹ̀ mo ti wéèrè jáfa tó ìmọ̀ ilé ṣe kọjá èèyàn díẹ̀ tó lè ṣe kọjá nǹkan tí àwùjọ rẹ̀ bá ń sọ ìgbà táwọn sòrí tí ó ti wá ẹ̀yìn àwọn ìgbà hajj àwọn sòrí ti wá àwọn ìgbà àti kó ogun nǹkan tán lẹ ọ̀sùrí ní ìmọ̀ so táwọn tó tẹ̀wá ti wá lẹ́yìn ẹ̀ tó ń jẹ́ champion ìwọ náà sàfẹ́ rúnra ọ̀sùrí náà kó gbẹ kó gbẹ kó kó kó ọ̀sùrí náà mẹ́ta àwọn èèyàn tó tó lo principle ìwọ́yì pé alẹ́ lo àdébìbọ̀ ìfọ̀rẹ́ làwọn ọ̀sùrí náà wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn àhájì tó gùn gan mú ń kára ẹgbọ́n àgbà dọ̀rí kù jídà mọ́ ọdún òun yẹ fún wa yóò wá gbé sí dọ̀rí láti dọ̀rí yóò wá sí fàdé làwọn ẹ bá tó wá fàdé làwọn jẹ́ ìgbọ́ ó yẹ kó wá lóbi làkílà ẹ jẹ́ fún ilé ìzàmpù ní sẹ́ ẹ̀ mọ̀gbọ́ àdìsí pé wọ́n lálẹ́ ìsìlá lọ́sọ̀lá ọlọ́run bá jí àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ fún láti wá gba Islam àbí nínú àwọn tó dáwọ́ aláìlẹ̀ bó ṣe ní kìí súnfí àwọn ìrìnà ààrẹ so wọ́n rẹ̀ sí tíra lórí ẹ̀ lẹ́bàdé kánù tí ó àtàwọn súnfí máa mú káàkiri fún ìgbàgbọ́ kọ́ rẹ̀ pé ẹ̀rí wípé àwọn bá nàgbà tí àwọn ẹlọ́run jí wọn kan lórí ibi tíra ọ̀pẹ́sùn máa ń béèrè lọ́rọ̀ rẹ̀ ní Ibn Jawzi rahimahullah Ibn Jawzi wá ìfọ́ àṣọ ìlú dáadáa Ibn Jawzi tí mo sọ kìí ṣe Ibn Qayyim mọ̀ ṣe àlùfọ́ràjù àlùfọ́ràjù jẹ́ bí sẹ́ẹ̀kù méjì áyà táwọn ọkọ̀ yìí hmm? so òun ṣe síra àlùmọ̀ọ́dọ̀ àti gbogbo àwọn àdéhùn tó jẹ́ mọ̀ọ́dọ̀ àdéhùn ó ti lámà lóòótọ́ sí mọ̀ọ́dọ̀ òní kọ́dà bá sọ tó ní ẹni tó tún tó tún tó tún wà nínú àwọn ó tún gbọ́ títí ìgbà tẹ̀ fẹ́ràn kan èèyàn máa ń rọ́ tó òbí ní ta ọgbọ́n yẹn pé ó rọ́ tán tó ṣú àgọ̀ ó ní kí la ó nígbà tó bá lọ́lọ́ ń bá jí fún yà ni ma ń wúlò fún yà ṣebí ìmáàní ní mi àbí wọn fẹ́ pẹ̀lú ẹ̀rí ẹ́ ìjọ tẹ́yà fi lè kú ìmáàní tẹ́yà ṣe fẹ́ tẹ́yà ní kẹ́yà tó kú ló wúlò ìdí kú àbí wọ́n wá jí wá ní tó ọwá ló wá ní túrùkù tó pọ̀ hmm? pé ọwá ni, ìbọn tó tó jẹ́ mọ̀ òdó bẹ̀kọ̀ ṣe ṣe àmọ́ á ah, ó ìbọn tó yá náà gàdọ̀ bá nà wọn gbọ́dọ̀ wọ́n náà wọ́n gbọ́dọ̀ wọ́n náà bá àánú nù àá tẹ̀kọ́ láàrin ìlú lánàá fẹ́ jẹ pé ẹni táwọn ẹni wá jáde látara rẹ̀ sọ wá kọ́ gbé àgbélé sí dọ̀rẹ́ so dàpọ̀ ẹgbẹ́ bọ́ọ̀ ọwá ni yẹn sí wọn wá ní sọ̀rọ̀ àwọn ènìyàn question wá ni pé ṣé iṣu pé lábájá wà lìjẹ́nà kò wà lìjẹ́nà ó ní mẹ́rin ṣé fàbẹ́lá àfáàtì lónìí ò náà tọ́ ọ̀nà iṣu pé gbogbo táà ń sọ ni pé ẹni a lè lo àdínúgbọ̀ iṣu fàbẹ́lá ṣé fàbẹ́lá àfáàtì náà sọ ni pé lágbájá ó nígbàgbọ́ ẹ̀sẹ̀ kó jẹ́ kéfèrí àdíjọ́ agbé mùsùlùmí ni ṣé fàbẹ́lá àfáàtì náà tó yìí náà kọ́dà pẹ̀lú príncipù wọn kò lọ irú àwọn kan wọ̀nyẹn ṣé àlùbáni point out rẹ̀ tó pé àwọn ọ̀dọ́ ayàkúnà bá fún lọ́rọ̀ ṣẹ̀dé àbí wọ́n ní ìyẹn náà láti gbóòlù yẹn ti fẹ́ mú òfin yìí ṣe fẹ́ bí ètò ní hadith lọ́rọ̀ ní hadith gan ṣe mi ṣe kìí lẹ́ àtọ̀rẹ́ bí ètò ní hadith pé bóòlù ó ti ka mọ́tún ọ̀tọ̀rọ̀ fẹ́ fẹ́ mọ́tún ilé sọ̀rọ̀ ìlú ah, jìtà ṣé mọ́tún ọ̀rẹ́ bí ó ta ìsìnà ó ta ìsìnà lóyìn mélòó lọ́rọ̀ mọ́ lórí wá ìkejì ní pé àyàndárìjàl hadithu hátà afrin ma'amúlì ni pẹ̀lú àdìsá ló jẹ́ dọ̀ àyíkù yẹn ta fẹ́ lò ó sì pé tí ń sọ ó fẹ̀ kan nípìnlẹ̀ kan ló ẹ̀sìn tẹ́lẹ̀ ta ti rẹ́ẹ̀dì rẹ̀ pẹ̀lú hadith tó wà sọ̀hí àbí pẹ̀lú àyà ó ti lẹ́rì ìpínlẹ̀ rẹ̀ lẹ́rì but kìíní kàkàlà àdìsí kan ẹ̀fẹ́ǹdì bóyá ní sìn pé àdìsí wa ẹ̀fẹ́ǹdì ọlá rẹ̀ ọlá tí ń bẹ fún kan yẹn àbí ìdíyà tí ń bẹ fún kan yẹn tọ́ tẹ̀bárántí nígbà tá a ka ọ̀rọ̀ Abu Zakariya ambari ní last week òun sọ pé ẹgbẹ́ tó wí ó ní al-khabaru idha warada tí hadithi bá wà lam yuharrim halalan kì í ṣe nǹkan kan tá a ti mọ̀ ní ẹ̀sìn tẹ́lẹ̀ tó jẹ́ pé halal ni tó sọ di haram nínú ìwà ìṣọ̀nba bí wá nínú ìgbésọ̀ ajẹran màálù tó tọ́ àbí kò tọ́ àlọ́tọ́ káwárá di ìṣe kan kó ní ẹni tó bá jẹran màálù jáà nàmá àyè iná àwọn fẹ́ǹsì báyìí àmọ́ kò ní wọ náà bí wọ́n sábà sábà ṣe mọ̀ọ́dù náà wọ́n máa tó máa ń ṣe wọn ò ní sọ karara tí ó rò pé ah, ẹ̀dá dànù pé ó lè ní ẹ̀sùn bá jẹran màlúù kò ní wọ náà o àmọ́ níbi tó wà lọ́kàkan ló máa fẹ́ sí so alkọ́bọ̀rọ̀ ìdáwárọ̀dá lamiharu halala tí hadith bá kò sọ ọ̀tọ̀ tó jẹ́ halali mẹ́sìn kò sọ di haram wàlám yóò hílà haraman kìí ṣe kankan tó ti jẹ́ haram tó sọ dẹ̀tọ́ wàlám yóò jẹ hukman ẹ kò sì wá gbé dájọ́ tuntun mi wá wàkánà fi tàrùbí bí wọ́n fi jẹ́ wọ́n sọ ọ̀rọ̀ tàrùbí pé ó ń sọ wá lórí kòkòrò nǹkan tá a ti mọ̀ nínú ẹ̀sìn àwọn tàrìhì bí agbó ń dẹ́rù bàwá ó kìlọ̀ fún apá nǹkan tá a mọ̀ pé haramu àbó jẹ́ pé mọ̀ pé kí ìkírí ilé òkè tẹ̀ mẹ́tọ́ rọrùn ní nǹkan tó jẹ́ haramu lẹ́nu áwùtàrà kìí pé àbí ó fún wa ní dẹ́kun kan sáà mọ̀ pé ọlọ́fẹ̀ kan fún wa ní dẹ́kun rẹ̀ náà tẹ́lẹ̀ wájàbalẹ̀ ẹ̀mọ́bọ̀ àná kágbójú jẹ́ kágbà ó jẹ́ tó láti wọ̀tẹ̀sáhùlù fi rò wá sọ̀wọ́sọ̀ ilé sọ bó ṣe sọ yẹn irú tó sọ yìí náà ni wọ́n sọ pé àyàndáríjà hadithu tààtà aslin mahmuli tọ tabawa wo báyìí ẹ máa wo example sí ibùdó tẹ́lẹ̀ rahimu ọláwádé kí n wá sọ nǹkan ní náà táwọn èèyàn náà tó fẹ́ máa ṣùgbọ́ níbẹ̀ ẹgbàá lọ́wọ́ sọ pé tọ̀kúnmọ́ jẹ́ àdéhùn tó jẹ́ ibùn tẹ́lẹ̀ aṣọ fún àgbọ̀jọ́ fàtàwà alìsàkù ibùn tẹ́lẹ̀ aṣọ fa'ida tàdọ́ manati àhàdífò fa'ida tàdọ́ manati ok fa'ida tàdọ́ manati àhà ok fa'ida tàdọ́ manati àhàdífò fàbá ilẹ̀ dọ̀ífà ẹ́ dọ̀ífà tí tàbíra àbára àdífì kan tó fẹ́ àdífì fàdílà náà lápẹ́ ó sì jẹ́ bàwáyé ṣùgbọ́n àdísì yìí wá ní pé ó wá kún sóhun ó fò sóhun sí nǹkan kí n sọ ní sí pé ẹni tó bá kí rákà méjìlá ẹ̀yẹ́ ìfẹ́ lóòótọ́ a máa sùn yìí a máa náà fi la ṣùgbọ́n òun dín wọn rákà méjìlá tàbí òòlù hmm? wàtàdídà abúfàsìkò sí pé ẹni tó bá ṣe nǹkan kan wá láti báyìí mísìlù sọ̀láàkín gẹ́gẹ́ bí irú bí ìran kan àdísìmọ́rùn fa fi wákín mọ̀áyáni lásìkò kan pàtó bí kìrọ àti mọ̀áyánátí pẹ̀lú súrà tàbí kéhù kan pàtó pé àdísìkà sọ nísìnkú jẹ́ lọ́dọ̀ ẹ̀fọ́ àndúgbò anybody tó bá ké rákà mẹ́rin tí ọwá ké kúlú aláwù mẹ́ta mẹ́ta irú àdíìsì tó jẹ́kọ̀ọ́ ìfúbá sọrú eléyìn àwọn aláàfífàtì mọ̀ ayáná àbí ìrùn tó bí wá gọ́wọ́ tó ní síbà kan pàtó pé tó bá ṣe náà kọ ó wà wù sánmà àwọn fẹ́rẹ̀ sókè àbí lọ́wọ́ á ṣe nísìn kọ́ ó wà ṣe subhanallah sọlátì yọ̀dà fún sọlátì yọ̀dà fún ẹ̀ ẹ̀ yọ̀dà fún ilé ó wà ṣe subhanallah báyìí ó sì láì báyìí ó sì láì báyìí báyìí lámúyájú zálìkà ní ọ̀tọ̀ ilé ìti kọjọ́ ọ̀rọ̀ pé àkàntọ̀rọ̀ fọ̀dílá ó ní lè ánà sẹ̀tì bába áàbàlù wá sí ìmọ̀ ẹ̀yẹ ìròyìn tí ń fún pàtó yìí kápẹ́ pé àmú ah, sàhábù ni ìjọba sọ̀rọ̀ pé tẹ̀wá fẹ́ gbìṣẹ́ náà kọ́ gbogbo ẹ̀nà lọ́gbà tó mú sàhábù nígbà wọ́n lásìkò tá a gbọ́dọ̀ sẹ́ni. irú ilé lámúyẹ́ bót bí ní ilé ìṣẹ̀rẹ̀ kò sẹ́rì ìṣẹ̀rẹ̀ àmì ní tòfin rẹ̀ so irú ilé ní ti ń kọjá ẹ ní sọ̀rọ̀ asùn nìkan pé àwọn ṣẹbi ń yẹ ẹrí bẹ fún asùn náà fílà náà fílà tó sọ kò gbọdọ̀ fún gbogbo orú àwọn àyè náà tì pẹ̀lú sùúrà báyìí pẹ̀lú kí ní kàbá pẹ̀lú kí ní kàbá ní ìbáadà tí ó pè kó ní bíkè láti yàtọ̀ sí máa la òru ìyàpè yìí sábàgbà wa nígbà tí sàrí sábàgbà wa ni pé àdìsọ pé máa ń dákàlà sóòkù ẹni tó bá wọ ọjà àkọọ́lá láìláha ìlọ́lá tó wá láìláha kánà láhù kaza wà kaza nǹkan bá yóò jẹ́ kí yóò gbà ládàá báyìí ìwé lẹ́yìn fa iná zikirọ̀ lọ́ àfisú dídákọ̀ ọlọ́run ọba ní ọjà mustahabu mustahabu wáyé lèmà fíhì mi zikiri lá bẹ́ẹ̀ náà lọ́ba àfẹ́lẹ́ tó gbé ó ntí tó pọ̀ ìsìnkú tó kánà ọlọ́run níbi táwọn èèyàn ti rántí ẹ̀ ẹ torí ẹ náà láti pe ọjà ní sharul biqa ẹ pé àyè tó tó burú jù lórí ilẹ̀ ní ọjà àyè tó sì lọ́lá jù lórí ilẹ̀ ní mọ́sálásí pé kó burú torí pé àwọn èèyàn láti láti ọlọ́ọ̀bẹ náà ònkàlùkù bẹ́tọ̀ rẹ bá dùn ẹ ibi tí mọ́sálásí ti jáyè tó lọ́lá jù pé ibẹ̀ ìrántí ọlọ́run wà tóbi tó wá ṣe fún pé bí ó ṣe wá ṣe yí pé ẹni tóun bá wá ń ṣe tó ń ṣe lọ́jà ń ṣe mọ́sálásí

من ذكر الله بين الغافل أه؟ كما جاء في الحديث المعروف جابوا سواء في حديث تو وفلا في حديث في ذاكر الله في الغافل ẹni tí rántí ọlọ́run láàrin àwọn èèyàn tí wọ́n rántí ọlọ́run ọba kàṣẹ́jọ́ tó àbọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣẹ́jọ́ ìyàbọ̀ ó dàbí igi tútù tó gírí láàrin igi gbígbẹ ẹ̀kúrẹ́ pàdé sí mi ọ̀lẹ́mọ̀ ọ̀sán yìí ṣùgbọ́n àìta lè lò ó ní àdéhìsì tọ̀wọ̀rọ̀ ní kánà tó sọ wípé ìdàsẹ́ ìkọ̀dọ̀ rọ́jò sílẹ̀ tọmọ nìyẹn bá jí lóru tó mọ àìkọ̀dọ̀ àhàlà gbọ́nà tó wá jẹ́ ọwá tó jíyàwó rẹ̀ náà hmm? fàfọ́lá ya jẹ̀ ní àmì yéjì papọ̀ wọ́n wá kíráka méjì lam yuktaba nínú àgbàgbà àfihàn wọn ò ní kó kọ wọn sára àwọn èèyàn táyà fúnfà kóbìnrin àti ọlọ́run kí ló fà àsìkò táwọn èèyàn ń sọ nù tó kí èèyàn máa ṣe ìjọsìn nígbà táwọn èèyàn ò ṣe ìjọsìn ó lọ́la iná ní kìyàmù lẹ́yìn kì lọ́la so aslu ilé yẹn wà aslu pé ẹni tí wọn ti ọlọ́run bẹ́ẹ̀ náà gbàgbé lẹ́yìn àmọ̀ yẹn tó káwá aládìí tó wá pé kò súùsì téèyàn bá wọ ọjà pẹ̀lúmọ̀ ẹ̀kú kọ́dà tó bá ṣe pé àdíjì yóò bá tẹ wà sọ̀hí kò mú òmù kan bẹ tí ó gbé ìtàtí ní ká ṣe pọ̀ kò ní ìròyìn kan pàtó kò ní nọ́mbà kan pàtó ṣẹgbọ́mìyé kò dàbí náfílà tí mo mú tí mo ní kàbáì kàbáì ìrántí ọlọ́run tó wà ní outside ìbá tí ò sí tí ò sí nínú ìbádà kankan ni wọ́n túlẹ̀ tó pé irú eléyìí ẹ̀hẹ́n tó pé irú eléyìí bá ní kò sí problem àmọ́ fàámà ẹ̀gbọ́n kan tàbírò tàwábí alìmọ̀rúwé ìfẹ́ tọ́ káwá ládá tí wọ́n wá gbà wá bí àdísì ẹgbẹ́ tó wá gbà yóò bàbá ìrìnfẹ́ fàláyà dóró tòbótúwú wọ́n àdámù tòbótì pé ládá wá nílẹ̀ àríkò lẹ̀ wà fẹ́ because ẹni yìí tẹ̀ka ti rí nǹkan tí ó gbára lé náà tẹ́lẹ̀ fẹ́ ah, èmi náà rántí ọlọ́run tẹ́lọ̀ ah, bá fi tọ́ ní ìsìn báyìí tẹ́ bá wò báyìí pẹ̀lú ọ̀rọ̀ yìí ẹ padà kún mi tí wọ́n mọ̀ tó fi tìsí ìrùntẹ́mí àti ìrùntẹ́mí àgbà àdìlà ní ìdúdà ìfà tọ̀bá lè tẹ̀lé jábọ̀ ẹ̀ òpínà ìrùntẹ́mí ànípa ìlò àdìsọ̀dà ìfà fífàtà ìlà àpàdé ṣùgbọ́n ó ní ṣòro tó tiẹ̀ hmm? òun ò gbà pé kí tàkàbí ìrù bá ti ń wá bẹ́ẹ̀ ṣe pé níṣẹ́ yóò ní ìrùn kan pàtó nọ́mbà kan pàtó kìnnì kan pàtó àádìsẹ̀ bá jẹ́ lọ ìfòwò ìbẹ̀rẹ̀ nínú pàpá. dẹ́ẹ̀dì kejì òun ni pé nù pé ní àràmàwòmà òun sọ fún pé tàbí àwọn àlàkàmù ṣẹlẹ̀ èyà mínímọ̀mù kan sáàtọ̀pọ̀ lọ́wọ́ ọba ní káṣí àmìtàrí káṣí mínímọ̀mù ẹni ìfẹ̀ ìbá dàbí fún àwọn ìfẹ̀ká bá bẹ̀rẹ̀ tọ́lọ̀ bá yọnu sí méjì náà ni ó jẹ́ the minimum tó lè jẹ́ ni ó jẹ́ mustahab ǹbẹ́ǹgbọ́n mi ṣàfihàn a ní nǹkan tó jẹ́ jaiz ẹ wà bẹ́ẹ̀ sá bọ̀ ṣe jaiz náà kọ́sẹ́ mustahab ni ìtumọ̀ ẹni pé tí ìyẹn bá fẹ́ fi gbalada fún nǹkan ó gbọ́dọ̀ líǹkì ẹ̀mọ́ tọ́lọ́ àbáyọ ní sínú ní sì tajà nísì ara mọ̀ àmọ́ láti àmì àmọ́ èèyàn lè láníyàn pẹ̀lú pé ní ah, tó fà á mustahab báyìí ẹni tí tó wà ní mustahabu pẹ̀lú àníyàn mustahabu lòun náà so ìyẹn ní ìpìtẹ́lẹ̀ à ń sọ wípé a ò lè fi àdísì dọ̀ífù fi establish ìpínlẹ̀ istihbab mọ̀lọ́nà ìpínlẹ̀ istihbab pé ní ti báyìí ààrẹ kankan nínú ẹ̀sìn tó pé kankan jẹ́ mustahabu àdísì dọ̀ífù kan ló wá fún pé kí ní ẹ̀gẹ́ jẹ́ mustahabu wa láì ṣe kó ìpínlẹ̀ kan ìdákọ̀ ọlọ́run ọba nígbà táwọn èèyàn bá ya fọ́nù fọ́ra áfùrùkánu òun ló hàn bí kìyàmù lẹ́yìn òun ló hàn bí káwọn fàjà jọ ìdè ẹ́ ọ̀hẹ́n so áfùrù yẹn àti rẹ́ẹ̀dì tó mú wa àmọ́ àwa ní ẹ̀rí tó wá sọ tọ́jà kánìkọ̀ wá wá sọ sí àná ọjà náà ní mímọ̀ wá tẹ̀lé ọ̀gá fúlàní àwọn àyèbí táwọn ẹ̀rẹ́ ìfiránṣẹ́ ọlọ́run ni pé òkè áfùrù eléyìí ẹ̀hẹ́n so ìdí ń me àtọ́ ni pé a ò lè lo àdíkù dọ́ìbù fi establish asmul ìsẹ̀bàr ẹgbọ́n mi yé ẹ̀hẹ́n but tí ìsẹ̀bàbù rẹ̀ bá ti wà establish tán tàbí sọ ìfà sọ̀rọ̀ pa láàdá tí kò bá ti jẹ́ sífà tó mọ̀ ayyana àbí wọ́n tó mọ̀ ayyana àbí ìbádà tó mọ̀ ayyana no problem so ní ìsìn pé tẹ́ tó bá wọ ọjà tó wá fẹ́ láàrín láàrín ọlọ́run àwọn ọ̀nà ṣẹ̀rí kálá náà ní ọ̀nà bí ìròyìn dọ̀ífù ẹgbọ́ dọ̀ífù ní pẹ̀lú ìsinadì pẹ̀lú ìsìndà wọn tọ́ náà bọ̀ ṣé èèyàn lè ṣe èèyàn lè ṣe lọ́bẹ̀ torí pé asùn pé kéèyàn dákọ̀ ọlọ́run ọba bí tí àwọn èèyàn sábà ti dákọ̀ rẹ̀ asùn wa tí ládé ilé ìmọ̀ wọlé àkáàlù tó mú wá ń kọ́ kì àkáàlù tó kọ́ mọ́ ọlá ṣẹ̀ríkà lánàá no problem ìkọ́dà wò bá ti lé náà wò bá ti láwọ́láwọ̀ lákùwátà mẹ́ ó lọ because ò nídìí ẹ̀rí láwọ́láwọ̀ lákùwátà lọ́jà ẹni bẹ̀rẹ̀ fún láti ọlọ́ so bí mi tẹ́mi àti ń lọ nì but tó bá kan ṣẹ́lá ìgbani ra ẹ̀mọ̀ wà ṣẹ́lbá ní ní òpinlẹ̀ pé ẹ lè lù rárá kí làwọn wá ṣe ṣẹ́lbá nígbà pé àdìsù sókè wà sàfẹ́ tọ̀wọ́n láti sọ pé ṣẹ́lbá ní ó wà technical ọ̀dọ̀ àwọn àfa

ìdí ojú náà láàrín pé ìtọ́jú àlájú náà láfẹ́ fún ọ wà nẹ́bì bọ́ ẹ́ tàà tó kò sí ìtànàbí ìsọ̀ ìtọ́jú náà láfẹ́ gbìyànjú gbà ẹ̀rọ ẹ̀ẹ́sẹ̀ gbìyànjú ẹ̀fẹ́ fi nǹkan tún ẹ̀sì so now lọ́jọ́ ṣẹlẹ̀ àbúkálẹ̀ rahim ọ̀wá àwọn bàbá dé sókè wá pàṣẹ bọ̀ kí ló ṣẹlẹ̀ àdìsí sókè tó wà ní sílẹ̀ méjì ìsìnàbí méjì ló wà mẹ́ nípínlẹ̀ àdìsí wà in fact tẹ̀fà bíyẹn ní ibi kékeré tí mo máa yí ìsìnàbí méjì dára jẹ́ papọ̀ gan kó wà sọ́yìn bọ̀ṣẹ́ àlùbá ní àwọn gbà pé tábà lo ìsìnàbí lẹ̀ tábà fi lè gbè méjì yóò sọ di hasanu lọ́wọ́ èrè yìí so now táwọn bá sọ pé èèyàn bá lè ṣe díkìrò sókè nísìn kì í ṣe dọ̀ ìfòlà àwọn ló ń táwọn o sọ kí ló pàṣẹ òfin wọ́n sàhẹ́ ní pé báwo ni káwọ ìsinádì yẹn náà àdéhìsì ẹkàtẹ ẹkàtẹ kọhọrọmán kọhọrọmán kọfù họrọmí then alif lókè àti nù ìsinádì méjì ló wà nù tẹlifíṣì yìí tó ń wọ ìsinádì méjì. Eh, ok mo ń bọ̀ ẹyẹ kí n tiná mo fẹ́ wo ẹni mo fẹ́ wo kẹwo kọ́mẹ́ǹtì three minutes lórí kẹwa wo because um, ok man dákàlà sókà bí nọ́mbà kí ni àdéhìsì nọ́mbà kí ni three four two eight kí ẹlẹ́ẹ̀kejì so three four two nine eh, ṣe ṣe máa ń fẹ́ ẹ jẹ́ kí um, um, ẹ jẹ́ akọ́kọ́ ka ẹ jẹ́ akọ́kọ́ ka three three four um, two nine ẹ gbọ́ kájí sọ̀rọ̀ ka three four two eight now. <laughs> tẹ́bàtí wo adásánà bìí zálika ahmed bin abdasa ó wípé tí wọ́n kọ́ sọ àdéhùn kan síwájú ẹ̀ẹ́díkẹ́kọ́ ẹ̀yà jẹ́kọ́ kálá ọ̀kọ́dẹ̀ ẹ̀rọ̀kà 3428 àdásánà ahmad bin mane ṣẹ́rí ahmad bin mane àtàmà mùsùlùmí fẹ́kọ̀ náà àdásánà yazid bin harun yazid bin harun àfáìmá muhammad bin abbas láti mọ̀ sọ̀rọ̀ ẹ̀ fún arí yazid bin harun àti wáfẹ́tí àgbà àfáà nílé di pé ọlọ́wọ́ bá fún ní ó fún ní àìbá ó fún ní ṣọ́ọ̀kà nílùú débi pé táwọn bá sọ nǹkan báwọn èèyàn báyìí kọ́dà aláṣẹ gbọ́dọ̀ lọ mí ni màmúnù ọba màmúnù kọ̀lẹ́tọ̀ màmúnù tó dáwọ́ alákàlùkù kọ́ àǹkalẹ̀ ó lóun fi fẹ́ dọ́rọ̀ yẹn kalẹ̀ ti fẹ́ yẹ̀sí gbọ́nà Harun lòun wó pé òun àti tóun bá sọ tó bá fi lè yapa àwọn ìlú dàrú pé òun sọ kó kú ni yẹ̀sí <laughs> gbọ́nà Harun àfa ìmọ̀ Muhammad kọ́dà ìwú bọ́yá ru haibab tí màmá Muhammad ọ̀dọ̀ ẹ̀ náà ló ti dé so ń dáàmú sọ ni pé ṣe rí tẹ bá wọn kí ìdílé àwọn àfa àmọ́ bò làwọn ṣe tó tí kọ́dà tí wọ́n bá dá àwọn wàhálà kẹta lẹ̀ pé ọ̀rọ̀ lè dá wàhálà lẹ̀ wọ́n náà mọ bí ló ṣe rí o kì í ṣe tó ń kàn jóni mímọ́ nìkan kì í ṣe tó ń fa wàhálà gbọ́ Islam Ọlọ́run tí wàá pọ́n wọn lé pé pé pàtàkì wọn gan náà tó Islam lọ́tọ̀

ó ní ẹ. azar bùnú sinna azar bùnú sinna nìyí tẹ́ bá wo ẹ̀ka kílíkì lórí ẹ̀ kílíkì lórí azar bùnú sinna ẹ̀ka máa ẹ̀ka kàntán eka máa kágẹ́. ẹ̀ka kábí àkọọ́lù wọlé máa fi kẹ́ka. àní àbíṣe tọ́ ẹ máa wò ó ẹni yìí azar bùnú sinna alibùnú madini dọ̀áfà wù jìdán fi hadithi rọwárù alibùnú wàásù hadithi kan tó gbàdọ̀ muhammad bùnú wàásù muhammad wàásù wà náà tàbí ibùnú alibùnú fi dọ̀áfù jìdán ni tí wọ́n bùnú wàásù tẹ́bá kàrí kúnnà kọ̀ọ́yẹ́ màrí gbogbo ẹ̀tọ́ sí kà lọ àwọn sáà gbogbo wọn fẹ́ dọ̀ àfà ẹ̀ tẹ́bá wo ìsinà

tẹ bá kàn láyé ìgbòmínárì tí ẹ̀ẹ̀kà kákẹ́kà wọn gbogbo wọn ìtọ́ ọ́tàfínlẹ̀ kéje nílẹ̀ kékeré gbígbò nìkan kọ́ ọwọ́ tó ń lò fún ọwọ́ tó nípa ni ṣùgbọ́n ló ṣẹlẹ̀ ní pé àwọn ọwọ́ yẹn tẹ bá ní kẹ́ kọ́rọ̀ wọn papọ̀ lẹ́bù rẹ̀ ju lẹ́bù ń tí Ibn Hajar padà wá sọ nípa ẹ̀ lọ so tí Ibn Hajar yẹn ló kọ́ mọ̀ nípa ẹ̀ tẹ́lifà tó bá bẹ̀rẹ̀ tẹ̀síwò tàbí ìrìn ìṣẹ̀bá rọrùn Eh, ẹ máa wo tí ó jí náà jáde sọ bí ìtẹ̀lú ìtàrí ẹkàjẹ́ kí n ka díẹ̀ kò fi lè yá ẹni yìí ibùdó máa ń sọ pé lẹ́sàbìṣẹ́ ẹ mọ̀ tí mo lẹ́sàbìṣẹ́ kìí ṣe ọdúnlẹ̀ ìdọ̀ ìfì lẹ́sàbìṣẹ́ ẹ̀ tọ̀ wùjúdù kà á dẹ́rìn yìí ẹ mọ̀ náà lọ́rọ̀ sọ alibùdó Madini bàáfà òjì dán sí hadith náà wà alibùdó wa imam òun náà tún lẹ́yìn ànàbó Ibn Hibban sọ pé ọ̀lẹ́lò ìhàdí àdí tó gbà wá kéré múnkàrò rìwáyà tètè kìláàtì tó ń bó ṣe tó kéré náà kọ́ múnkàrò fún àdíṣẹ́ ẹ̀wọ̀n pé àdíṣẹ́ ló pọ̀ díẹ̀ tó ẹ̀kọ́ níwáyà gba ọyọ̀ kó tẹ̀lé mánéjì dẹ̀ díẹ̀ náà kọ́ múnkàrò náà fún ni lápò sáábì èfè fi máa rọ̀ wá táwọn sọkọ́ ti bá gbà wá ọ̀sẹ̀ ní òun gbàrọ̀ záàbí sọ pé dọ̀ ẹ̀fà ibùdó ajá sọ pé dọ̀ ẹ̀fù ẹ̀fọ́ tó gbọ́dọ̀ ajá sọ pé dọ̀ ẹ̀fù àwọn èèyàn wá ordinary doris pé ó oh, tabatìrẹ́ lómi tó bá ti support ẹ̀ yóò di hasan lè gẹ̀rì ẹni yìí kọjá ẹni tí hasan lè gẹ̀rì yìí ṣe fún ẹni tí ń ṣe kọjá ordinary doris kò lẹ́sẹ̀ rárá ni so àwọn kìnìyàn lẹ́rì òun lẹ́rì kódà yìí at this time wíì náà wọ́n fi ń example rẹ̀ hmm? but ibn adiyi ní kí n lórí ẹ̀ Shaykh Albani rahimahullah àwọn náà dúró níbi tí ibn hajar dùn pa ṣẹ́tìrì àwọn dúró níbi tí ibn hajar dùn pa àwọn gbà fún ordinary dọ̀ẹ́ but àwọn tó wá sáwájú àwọn àfáàní ṣé máa ni kí ní sọ ní kí ní sọ ní ní dípò sí ọmọ ẹni yìí hadith why because tí ẹ̀ bá jẹ́ bọ̀ ọ̀rẹ́ tó tó wá padà ṣe tàn sí pé especially tí máa ń gbà ní ìtura ọ̀dọ̀ ládájá the same is tí wọ́n lò náà kan ọ̀dọ̀ ìlú tí wọ́n gbà wá àná kò ní jẹ́ ordinary lawyer so now tí àlùbá ní gbé sí ordinary lawyer wọ́n wá lo the second hadith tí three bìí mú wá láti fi hasanẹ ẹ kọ azagunusina ni o nínú hadith ẹ máa wò ó kọ́ọ̀là mo fẹ́ àdísàlá àkọ́nà mo fẹ́ ká ẹ̀yẹ́ záríkà ẹ̀yẹ́ kí n záríkà kò fìlìyà ẹ̀dáfẹ́ lóòtì ní tọ́sí ọjọ́ rẹ̀ Muhammad bọ́nà wá fẹ́ àfá àwọn tàbí ẹ̀mí àfá tó dá ní zúdù pọ̀ ní ẹ̀bá fẹ́ mọ̀ nínú àwọn èèyàn tọ́rọ̀ wọn dá nípa ọ̀rọ̀ zúdù bóòlù rẹ̀ mí a ó ṣe dáadáa especially fẹ́ so ó Muhammad wa sọ pé ẹ̀wọ̀n gbọ́ kọ̀dé tó makata mọ̀dé maka falakiya ní àfi sálẹ̀ bọ́nà abdullah bọ́nà Umar hmm? ọmọ ìyá mi sálẹ̀ tó jọ abdullah bọ́nà Umar ẹ̀sán abdullah bọ́nà ní sálẹ̀ tó dàní sálẹ̀ wá pàdé mi fa àdáfà ní an àbíyí àjáde sálẹ̀ wá kàdé sì fún mi látọ̀dọ̀ bàbá rẹ̀ tó jẹ́ abdullah àjáde fún mi gbọ́dọ̀ Umar anna rasulullah sallallahu alaihi wasallam kọ́ fánàmì sọ pé من دخل السوق فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيد الخير وهو على كل شيء قدير كتب الله له ألف ألف حسنة الله الف 1 million حسنة ألف ألف 1 مليون وما أنا ألف ألف سيئة الله الف وان مليون أسفه ورفع له ألف ألف درجة يوسف بي gbé يعني وان مليون تايس one million times. tọ́ kí ló ń sọ pé hada hadithun gọ̀rẹ̀ ẹ̀rí tí tírímìzì bá sọ pé àdéhùn fún gọ̀rí tí ó fi nǹkan kan ní ẹ̀kùn ẹlẹ́rí áádá àdéhùn gọ̀rí bó ń sọ̀hẹ́ ẹlẹ́rí áádá àdéhùn sọ̀hẹ́ gọ̀rí ẹlẹ́rí áádá àdéhùn gọ̀rí bó sọ̀hẹ́ kó sáà jà bọ́ tí ò bá jẹ́ nǹkan mí mọ̀ pé gọ̀rí nìkan lọ́dọ̀ rẹ̀ nítorí pé dọ̀ẹ́ sọ hmm? náà ó sọ́njà rí ní tó ṣẹlẹ̀ ni pé ẹ padà rí pẹ̀lú àdìsẹ́lẹ̀ kejì ẹni yìí azabun sinna ni torí kò tó gbé àdìsí ìgbà torí kò ẹ̀kọ́ tọ bọ̀tí láti tí nìyí gbogbo ńdọ́rí mi dọ̀rí fún lọ́dọ̀ rẹ̀ bọ̀tí ṣáà bá ní àwọn tí pẹ̀lú táwí àti pẹ̀lú ìdíbò ajá rẹ̀ pé hmm, bá fọ ẹ̀ náà bá fò sí tẹ́kóyà ẹ̀ ọ̀nà mi tírímìsì náà fẹ́ ṣe pé tírímìsì fẹ́ fi àdìsí kejì fi establish mistake but ṣé Albani rahimahullah àwọn fi àdìsí kejì fi establish takoya ẹ̀rí hmm? nísìn ó ní هذا حديث غريب وقد رواه عمرو بن دينار kí sẹ́mu hadithi amúrúgbó dínárì gbà wá kí sẹ́mu hadithi amúrúgbó dínárì tá a mọ̀ tó jẹ́ fíkọ́ àwọn yẹn o abùbùn dìlá tó jẹ́ fíkọ̀ òun ní wọ́n gba àdísì wọ́n lọ jáde bùn àbẹ̀là ẹ̀ òun ló jẹ́ àfa àfọ́zòrí alimọ́mù zòrí nínú àwọn tó jẹ́ àfa àfọ́zòrí òun ni inú ṣe àmùbùn dìlá but òun kọ́ o abùbùn dìlá ìkàlẹ̀ kájọ ṣé ọkọ̀ pẹ̀lú ẹni yẹn torí pé kìí ṣe èyí tí ó pọ́pùlà tó jáfa ńláńlá yẹn ni sí ábùkù ní ìrẹ́tí wọ́n sọ ní oní kahraman alizubẹ̀ ìtumà kahraman ní pé ẹni tí wọ́n bá fi jẹ́ bí storekeeper ibi ní ṣùgbẹ́ ìgbà táwọn alizubẹ̀ wà ń jọba táwọn alizubẹ̀ abúlábùnú zubẹ̀ tó jẹ́ kọ̀lífà àtàwọn tó jáwọn so kahraman ní ábùkù dínárì jẹ́ fún àwọn alizubẹ̀ bíbí wọ́n fún òun náà lóye tó bá gbogbo àwọn kẹta bá ti ń so three million sọ fún wa pé ká má fi gbé e sí amòbúrò dinari to everybody ma tóun jẹ́ sí kọ́ ló fi pétọ̀ àdíìsì yíò amòbúrò dinari gba wọ́n wà fàhàmán alìsbé ansali bin abdullah ẹ́n adal adíìsà nahawahu tọ́ ẹjá wa ka ìsinadu oní àdásà náà bí dáadíka oní 349 ahmad bin abdasa adọ́bí kọ́lá àdásà náà hamad bin zayd wal mu'tamir bin suleiman kọ́ọ́lá àdásànà amúrùbùn òdìnà wọ́wà fàhàmán alìsùlẹ̀ an sálìbùn abdullahi bin omar an abiyi an jaddihi an rasu asala kọ́ọ̀l man kọ́la fi suk láìlá ìlàwọ́ da wọ́n ṣẹ̀ríkà lọ́wọ́ ìbùn kọ́lọ̀ am bí wọ́n yóò ayùnà yàmú bí ẹ̀jì kẹwàá lọ́wọ́ ṣe kátà wọ́n tọ́wọ́ lọ́wọ́ àtàkàrà ní àtọ́sọ́ náà ẹwà gbọ́n tí mi níbi wà amúrùbùn afáà kan ní bá sọ̀rọ̀ tó ní àdíjì bá pèèyàn ní sheikh kò ní ọ̀ pé ìtàdúgbò lórí yìí o tó bá ní sheikh kò ní ọ̀ kìí ṣe fún ọjọ́ o tó bá pẹ̀lú fẹ́kọ̀ oyin tó pẹ̀lú fact oyin o tó bá pẹ̀lú sheikh internet bí average àfààní jẹ́ pẹ̀lú ọ̀dọ́ average sheikh oyin ètùmọ̀ ẹ̀dí tá a bá ń sọ kéèyàn ń jẹ́ fẹ́kọ̀ tá a bá ń sọ seventy eighty ninety ohun sílẹ̀ fifty ó fẹ́ já sídọ̀ ipò tán pé à ń wá nǹkan tá a ti sọ fọ́ jẹ òun lẹ́gbọ́ tí sọ̀tẹ́ àǹkà orí sọ níta pé ó gbó àbí ọ̀rọ̀ ọ̀gá abe and imashir àwọn tó jẹ́ ṣèlú ṣèlú ẹlẹ́gbẹ̀ àwọn àbá ìlọ́dọ̀ wọn àwọn ní ó kàn jọ sáà rẹ̀ àmọ̀wò náà wò lé ó bá ti fẹ́ yíwọ́ kẹjà kẹjà rẹ̀ dànù olùṣẹ́fù ṣẹ́fù bàtọ̀rí lẹ́yìn yìí wà pọ̀tàkàlà mà sí ní báàbù àfáàbìl hadith ìrìn rẹ̀ lọ́jì àwọn kan náà ní àdífi sọ̀rọ̀ ń parẹ̀ wọ́n ṣe pàánù sí ẹgbọ́ wọ̀rọ̀ wá wù yá ní abúrò sílẹ̀ mà àtọ́ ìfí yá abúrò sílẹ̀ mà àtọ́ ìfí gbà àdìsẹ́ mà àdìsẹ́ wa àni ìmọ̀ràn àbọ̀n mùsùlùmí عن عبد الله بن دينار عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم ولم يذكر فيه عن عمر ترى ايه هو ام الحديث حسن طب انت شيخ الباني wà lórí ẹni pé wọ́n wá lo amr bin dinar tó wà bí isnad qahraman al zubayd wọ́n fi sọ ko ti azhar bin sinan maybe the first but question ni pé the rule of taqwa azhar bin sinan level rẹ̀ bá di kọjá kẹ́ fún ni taqwa kò lè gbé ó dọ̀ ẹ́fùn jídà ní pẹ̀lú táwọn ní hàrí sọ̀tà lẹ́kù rẹ̀ ju ó wọ́sì ju tí mo hajjá sọ̀rọ̀ ìfẹ́fẹ́ òun náà especially tí bá tiẹ̀ tó wọ́n ń gbàdí sọ̀rọ̀ dọ̀kẹ́ ni Muhammad bin wafẹ́ so now now this is anybody tó bá lọ pàdé ìjẹ́ dọ́dọ̀ ìgbésí yóò ní mú kárò ní ti rìwáyà Asad bin Sinan and Muhammad bin wafẹ́ so dọ̀ ìfù wá ní títí ríwáyà amúrùbúrù dì náà sọ́jọ́ kan àwọn àlè zubair dọ̀rí ìfìlélẹ̀ lóòótọ́ wọ́n tó yẹn ṣùgbọ́n ọ̀nà fúnra ní kò sí ló ẹmọ̀ bẹ́ẹ̀ gbọ́bí pé sẹ́ni tọ́ sẹ́ni gbọ́ tó wáyé kó bá sọ pé hasan ohun tó lò pé àti ríwáyà amúrùbúrù dì náà sọ́jọ́ kan àwọn àlè zubair hasan dọ̀rí ìfìlélẹ̀ bọ́ fàhàmọ́ àlè zubair náà dọ̀rí ìfìlélẹ̀ àti ríwáyà azar bin sinan kì hasan mọ́ńkà lòun tọ̀ now basis nkẹyọ ọ̀kan tí irú àwọn tírìmìsì fi ń lórí àdíkì pé gbogbo jẹ́ kí ni bàbá ọ̀lẹ́ kìí ṣe pé torí pé tá bá jẹ́ méjèèjì papọ̀ èjì àṣà ń lò bẹ̀rẹ̀ but tọ́rí kùsẹ́ àlàgbà ní pé ọkùn èmi ò ní lẹ́nu àdìsó jẹ́ bàbá ẹ̀fì so tí wọ́n bá jẹ́ méjèèjì papọ̀ yóò jẹ́ àṣà ń lò bẹ̀rẹ̀ ilé mi fi lò so now question one. nìyí àwọn tó àti tẹ̀bẹ̀rẹ̀ káwá sí ilé àwọn òpé wọ́n láti kan ìwé àdíjú ẹ̀káàlù ọjà tó wà ní ìgbìmọ̀ kan wọ́n hmm, tún níjọ́ ayé fún mi tọ̀ ìgbó fàtí òbí ní Hassan náà tẹ́lẹ̀ fi ṣàlùbá náà ọmọ so kìí ti bẹ́ẹ̀ máa ń dààmú lé lórí ó ṣe ń yanjú ibo làdí sí ìwà ń parẹ́ ọ̀dọ́ ẹ̀ tó ní aslu ẹ̀ tọ̀ àwọn sálàfù wà wọn ò lè tó bẹ́ẹ̀ lórí but torí opinion tó pẹ́ pé èmi ò nílò kankan minimum is hasan tí máa lò ó ní pé tí o bá tó lè jẹ́ hasan mo fẹ́ jà pápátá ni ẹ mọ̀ bóyá ń gbé ṣe ti rí ẹ ti rí bó ṣe wà lẹ́lẹ́rẹ́ tó ń jẹ́ kí ọjọ́ rẹ̀ ṣe nísìnyí tá a bá pẹ̀lú àwọn tá a kà a sọ̀rọ̀ Ah, ah, eh, eh, eh, Abraham bin Mahdi, Abraham Imam Muhammad bin Ambal, asọ́gbà Abu Zakariya al-Ambari, Abi. Abraham Imam Muhammad bin Ambal, asọ́gbà Ibrahim àbí Hatim pé wọ́n ní yàtọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn láàrin bàbá ìlà àdúgbà yìí. Ìpínlẹ̀ Yorùbá ni ṣé kò kan ní haram lójú. Àwa lè ṣàlàyé pé ó kéé, ó rí pé tọ̀rí kọ̀ wọn ní, gbójú náà ló mú irú tírímìzì, ìgbójú fún Amúròbónú Dìnnà ebi láwọn ọjà ni àlàyé ní ìfọ̀sọ̀rọ̀ tọ́ because èmi rí ẹ̀rí pé àwọn èébá àdìsù àkàmù lò ẹ́ fún èébá àdìsù bàbá ìlò bá àdìsù àkàmù lò but tí mo bá lọ lé opinion kejì tí mo ní lò ó gbọ́dọ̀ jẹ́ ó kéré jù hasan ni èyí tí màá ṣe òní pé ṣé mo lè sọ àdìsù àdìsù lè lọ́dọ̀ mi tó bá jẹ́ lọ́dọ̀ mi màá gbà bọ̀ tí mi bá challenge mi kìí ṣe hasan wàhálà ni fọ̀tẹ́ gbogbo àwọn nǹkan táwa lọ́dọ̀ tiwa àti sínú sínú yìí tá à ń lò àti àjọyọ̀ mẹ́ta lọ́sà àwọn àkàwọn ṣàlàyé bá ní òun ni àfa àtúnṣe gbogbo ààyè sọtún wà bá ń sọ pé sọ̀hìn ní sọ̀hìn gbogbo sọ̀hìn tó ń sọ kàtìlẹ́ jù náà sọ̀hìn kìí ṣe àlàyé bá ní wọ́n sì tó lẹ́ńtì ẹ̀ ṣùgbọ́n problem ó tẹ̀kù tó ní ìsìta bá ti títà jọ wà ní same page pé ṣé wọ́n wà pẹ́lú ìfẹ́ bàbá ìlú ẹ̀yọ́ ìfẹ́ ìsìnkú ibùn tẹ́mẹ́ àlàyé ọ̀la the same àdísù soak ló fi example tó mi fún lọ́dọ̀ ọ̀tí ẹ̀ náà nǹkan bọ̀ọ̀yìfù ni ẹgbẹ̀ ọwọ́ ìfọ́ ipe èlé gbà yìí tí máa ṣe tagdil àwọn tó bá pẹ́ bìhì láti àdíìsì mẹ́ndàkálà so ìjọ pé òun náà dọ̀ọ̀yìfù lòun náà lọ́dọ̀ mi àmọ́ òmúdájọ́ ọ̀nà kan then mọ̀wá tí mo gán fúlà lọ́jà jẹ́ mo lè gbà òun kú tí wọ́n pé òun bá ápùlù pé dọ̀ọ̀yìfù ni àmọ́ nírú fọ̀dílà tó wáyìí mo lè lò ṣáàlùbá ní àwọn gbà pé òun hasan lè gẹ́rì làwọn fi lò torí pé asu táwọn ni pé láàyè ó máa lò bẹ̀rẹ̀ hadith báyìí mutlakan láti fa báyìí wọ́n ti làkà. tọ́ tẹ́ bá ti wà wọn kí ni kò síbẹ̀ yóò ní pé kò ó ń ẹni tí bá ti ń bọ́ fa ìsàlẹ̀ pé à agbọ́já má bínú ṣáàlà ló bá ní àfáàwà àfáàgbà hmm? àfáàgbà ẹwà tí máa ń sọ kindergarten làwa professor àgbà làwọn ṣùgbọ́n ṣáàlà ló bá ní fúnra wọn ibi tíṣẹ́ wọn dáadé tí àgbà ń lóni rúùlù pé àlẹ́yìnmọ́ làyẹ́ pàlọ́ ìjòmọ̀ ìmọ̀ kò gba pé kákan wà stagnant ṣáàlà ló ní rúùlù العلم لا يقبل الجمود. tí kẹ̀kàn wà stagnant ìmọ̀ ògbà so torí ẹ̀rẹ́ ìbíṣẹ́ àgbánífà dáhùn bá nǹkan mẹ́bàá tán yàtọ̀ sí wọ́n tún ṣe ìrírí wọn so bọ̀ tẹ́yìn bá wá mọ̀ sí àfihàn sí kí tí a bá rí dídí díẹ̀ tó yẹ mọ̀ pé ah nígbà tábìlà múnú máa dé ó bá wà lórí tọ̀rí kọ̀ọ̀kan èmi fi pé Bukhari ó wà lórí ẹ̀ tọ̀ náà túmọ̀ ẹni pé kì í ṣe báyìí mọ́ mọ́ ni ṣẹlẹ̀ àlùbáni àwọn wọ̀nyí tó tóbi lójú ni iṣẹ́ àgbàlẹ̀ èmi àtẹ́rí sí tẹ̀kìrì náà lájọ fẹ́ síláì bẹ̀mí tó wá rẹ̀ máa ah bukari ló tó kú ẹ̀hẹ́ ìpín ìṣẹ̀lẹ̀ ẹ̀mẹ́ ẹ̀ bá ti tààrí àwọn sọ ìṣẹ̀ ní máa tẹ́ǹfà àgbà ó ní àwọn tẹ́ẹ̀rí tó máa lọ lébé iṣu ńlá ńlá sábà fáwọn àwa mò lè gbọ́yé náà fi máa ṣe jàǹbá fún un tá bá ti mọ̀ pé àwọn làwọn ni àwùjọ rẹ̀ dì wọ́n wà mọ̀ mọ̀ mọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi ní sí náà pé ah nígbà tọ́rọ̀ ti yẹ tán kí ni àwọn tó kí ni ẹ̀gbọ́n ìdí sọ fún ọmọ tó lé tó lé ẹ lọ́wọ́ aláfà ni ọ́ ni kò fẹ́ kí àwọn èèyàn sọ pé síbí wọn náà ń ṣe tàkìlìdì nǹkan méjì ní ṣe kò fẹ́ ká lóun ṣe tàkìlìdì owó wọ́n sọ fún pé sàlàfíà òun tàkìlìdì nù ó lẹ́rìí lòun tẹ̀lé but at the same time kò fi ìpè ìwọ lè já fáà tó pé kí wọ́n fóun lẹ́dì yóò wá sọ sẹ́yìn àpá tó yọ lọ padà sọ sí máa sọ pé sọ tó fẹ́ dẹ́sùn lónìí o àwọn àfáà ti lè bí ọ̀rọ̀ yìí àwọn àfáà tẹ́lẹ̀ dákọ̀ àfẹ́ ọ̀yẹ̀ kan ṣe ìwò àpáfà ní ọ́ ní pé níwọ̀n ọmọ kí ó ní mi ọmọ jẹ́ mímú ìbọn kí n sọ ọmọ àbúrò àbúrò máa rí gọ̀ọ́sí nǹkan kan gbogbo àwọn ti yanjú sọ ọmọ sùgbọ́n sọ sọ ọmọ rárá yóò fún ẹ náà sọ̀rọ̀ báàbù yẹn áfúlù tá a ti lọ ní àfẹ́ tiwa ń bẹ ẹni bọ́ọ̀dù tẹ́ bá ti tẹ́ bá kọ́ ẹ̀kọ́ mi pé kí ló fi yàn rẹ̀ ń pa àmàlù bí àdéhùn dọ̀ẹ́ sí fàbẹ̀rẹ̀ làmà tó bá pé láyé mọ́lù bí èmú lákọ́ ìtumọ̀ ẹ̀ ni pé òun ó fi sí pé ẹni àdìsọ́ wọn bá lè ọgbọ̀n fẹ́ tẹ́kọ̀ọ́ yà rẹ̀ tọ̀tẹ́ ìwà gbé tẹ́kọ̀ọ́ yà yàn ṣe ṣe iṣu mi tó nù sábà rẹ̀ lépa ṣé oyè náà so ibi tá a ti lọ ni pé a ní àyàndájẹ̀ hadith láti àfẹ́ màmúlẹ̀ bìí làwọn fàdíjì tẹ́lẹ̀mì example a sì mú wá nǹkan tí kílọ̀kẹ̀ tí ibnu ibnu tẹ́míà ń sọ tí ibnu hajjab ibnu tẹ́míà ń sọ pé tó fi example àdéhùn sókè fi ṣe example pé tí áṣù bá ti wà tàwa rádìsì kan tó nǹkan wá sí pẹ̀lú tàwa gbìyànjú kan no problem bọ̀ ibnu tẹ́míà tó fi májẹ̀mú mi kò jẹ́ kò gbọ́dọ̀ fún síbi wíwá ní yóò mú tẹ̀lé sífà kan pàtó àbí nọ́mbà kan pàtó àbí nǹkan pàtó tẹ̀lé ibẹ̀ yé ìyàpẹ̀ ló tún wà. torí pé káwá fún àwọn ọmọdéẹ̀mú yẹn kù ní bí ìjà òní fi wọ mẹ́sì. àwọn tẹ́ ẹ rí tàǹjọ́ ń bá fàájà ní tó wà nùtírà làwọn náà sọ ọ̀tà àwọn ọ̀fẹ́ ni wọ́n jẹ̀mú ìkúpa kì pọ̀pẹ́ṣà ni pé tó bá mú dé ó lè ní pé ah, àwọn ẹ̀rọ jáàmù ńlá dábàá yín lóko sọ́ra ní ìsìn tó ń pè é fúnra rẹ̀ mọ̀ọ́bùn ni kì í ṣe bọ̀ ayé tó. òun ò sì mẹ́tí ń jẹ́ mọ̀ọ́dún níbi àṣetúmọ̀ ah, rẹ̀ tó wá bàjẹ́ ní ìtumọ̀ ní kálọ̀ ó mọ̀. àwa ni àwọn àfáà tó fẹ́ gbára lé ìtumọ̀ ní kókó wọn sọ àwọn náà sọ pé aláyà fún ẹ̀ bá fún tó bá sọ ápù tí ẹ̀ ní pé ẹ̀rí ń bẹ fún ápù àwẹ̀ lòun fi gbà ẹ̀rí ń bẹ fún ápù àwẹ̀ lòun mọ̀ sọ bọ̀tọ̀ ó ti gbàgbé pé ó tún kú ẹ̀rí kan ó kú ẹ̀rí sábàbù tó fẹ́ fi gbà wẹ̀ ápù mi náà ẹ̀ nísìnyí báyìí ẹ̀rí ń bẹ fún àwẹ̀ bọ̀ ṣé ẹ̀rí kankan ń bẹ tó sọ pé rọ́jà bù special. because torí rọ́jà àwọn yìí nìtún rọ́jà ló lẹ́mọ́ èmi ó kà tó lọ ìyẹn náà fún òní because kó pé nǹkan tó náà bò gbé tóbi kó gbé tóbi ẹ́ nígbàtí ọ̀pẹ́ ìṣòro bá rẹ̀ rí kàn tó tó rọ́jà bù special ẹ̀hẹ́n máa wá sọ pé gbogbo ìwádà pé àbá ṣe ó lọ káwẹ̀ náà wá kó sílẹ̀ kódà kí àdìsọ bá kọ́ ń pàtàwẹ̀ pàtó ó jẹ́ bọ̀ ẹ̀ tàn ṣe yọ̀dà fún pé tábàlẹ̀ ẹgbẹ́ nínú àwọn aṣọ ìhọ́rọ̀ ọjà wọn àkọ́ á sọ fún pé sẹ́ni ń gbàwẹ̀ ní zùlùkádà ni ìjọba tó lóòrùn lónà ibi dẹ́kun sí iṣẹ́ ìrètí lónìí kò bá zùlùkádà ọ̀ẹ́kejì ó ní pé afúnwárẹ̀ rí mi ìgbà lọ́dà àwọn sọ́lá fún wa pé àtàfikò jàìlí àwọn ọmọ ń gbé rọ́jàbù tóbi in fact rọ́jàbù náà tó wọ́n pè ní rọ́jàbù lọ́wọ́ náà ń tún rí ìgbésóbi ìgbàgbọ́jà yíyà ìsìláàmù fẹ́ pa ìgbésóbi yẹn rí ìfá tẹ́bàgbọ́ pé tẹ́bàgbọ́ bí tíra àkéda àbí tíra àwọn àhánì ẹgbà àwọn ọgbọ́n wọn pé ẹgbà gbọ́ pé wọ́n ní lá àkírọ́ wọ́lá rọ̀jàbíyà ni ẹran táwọn lágbára máa ń pa lásìkò rọ́jà fojú rẹ́bùrì tí wọ́n so wọ́n ti kó àwọn tààzí nǹkan bo yẹn bọ̀tọ̀ ọlọ́run bá rí ìtẹ́ ẹ̀yọ kan ń bẹ́ òun ní ká má jagun mi. Hmm? náà kí wọ́n wá fún wa fẹ́ yí padà òun wá sí ìbáadà síbẹ̀ yóò jẹ́ kí ó yí gbogbo nǹkan táwọn sọ tẹ̀lé àṣẹ ó tún jí padà torí rẹ̀ láti pé ó mọ̀ tó kàtọ́ ọ̀dù tí ọjà bá ti dé é máa máa máa ń ti ọwọ́ àwọn èèyàn bọ́nú abọ́ ni pé ẹ jẹun ẹ jẹun pé oṣù yìí iná máa hádà ṣáárùn tó àzímù àmì ìjà yẹn pé ẹ̀yìn àpàtọ̀sọ ọjà mọ́tò so tààbí ìtàn tó ń fún ni yóò tàkọ àfún ni hmm? bọ̀ kí ló dé ní ìsàkó ìgbà pé ìlẹgbà ṣàbá báwo náà lè àmẹ́sọ̀ tó máa kẹ́kọ̀ọ́ máa ń tẹ́lẹ̀ ti ṣàbá lọ́tọ̀ọ̀tọ̀ ṣáṣù ni irú ẹ̀ náà láàmú sọ táwọn sọ̀rọ̀ mẹ́wàá bẹ̀rẹ̀ hijá ìgbà tá a ti rẹ́ ẹ̀ pé máa ń lè yẹ orí ẹ̀ àlámọ́ sọ́ọ̀lì ti ní abdọ́lù nìláàbẹ̀ ayé àṣà òṣìṣẹ́ kan tó pé iṣẹ́ eré ní lọ́lọ́bẹ̀ ju àwọn èlò káwọn àwọn bèèrè pé ẹ̀wọ́ ló sọ tàwẹ̀ ara mọ́lù sọ́ọ́lẹ̀ náà làwẹ̀ nígbàtà ti ní jẹ́nẹ́rẹ̀ rí fún pé ọjà hàn lọ́lá gbogbo ìbádà kò lè kó sílẹ̀ tọ̀ká àwọn pé nísìn àdíjẹ ní ìsìn àdíjẹ náà bá sùn àdíjẹ náà jù ẹ̀ bá sùn nítorí kọ́rí káwọn láti fi wá jẹ́ lọ́rí káwọn láti fi nítorí jẹ́ lọ́rí but a ti rẹ́rìí pé aṣòfin ìjábẹ̀ kan ní ọ̀làpọ̀ àlàyé àṣìláwẹ̀ rí nínú àpọ̀ ọ̀làpẹ̀ àyàmọ́ ṣe ẹ̀yàmù màlùmáàtì ẹ̀hẹ̀n fúránkù fẹ́ ẹ̀yàmù màlùmáàtì tọ́ so bó ṣe jí bí òṣèlẹ́ ìgbáwọ̀ ní sìn káwà ní òkè alìgbàwẹ́ ẹgbẹ̀ta tó bá ń wá bá ṣe àtìrẹ́ àfún so ìdánù ìgbẹ̀rẹ̀ pé tí wà lọ́ tó wà ní pé ṣé ìwọ gbà tó mo ní àfún àríwò wà ṣe yóò jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wọ́n sọ pé alla ya'taqida inda al-amali bihi thubutuhu bal ya'taqidu al-ihtiyat so te te yan ba ke ba de ba je do he se se ba ifun jita en bo tó bá fẹ́ lọ na ko o ni ní belief pe hadith yìí o rin le yo ka ní belief ihtiyat so keri ọ̀rọ̀ yìí yóò fẹ́ rújú pé ah ẹlẹ́yìn afẹ́ lò nǹkan àmọ́ kò ní bìlífù orin ilẹ̀ tàbí ní mo ṣe hàn pẹ̀lú yóò ṣe ètìkọ́dù ìfìyàkùnrin pé tí ò bá tẹ ẹ̀rin ilẹ̀ ò ń sá fún pé kó má kó sí nǹkan ẹ kí n sọ sámẹ́ ìpìlẹ̀ fún kí ni bẹ́sìsì táwọn ní àwọn sálàfù wa tán gbára lé pé a lè lo àdéhùn bá ìfàdé àmàlì mo ṣàlàyé ńlá sùn bẹ́sìsì wọn òní pé anábì sálà rọ̀ sálà ó sọ àdísì méjì fún wa tá a ti gbọ́ yé mbẹ̀ pé ah, ẹ ká ṣe nǹkan kan máa wọn àdísì àwọn ọ̀dọ́ ballighu anni walaw aya wa hadithu an bani Isra'il wala haraj ẹ sọ fáwọn èèyàn ń pa mi kọ́lá kò sí aya ẹ sì sọ̀rọ̀ fáwọn bani Isra'il kò sí láì fi mẹ́ kí n wa hadithu an bani Isra'il èyí tí wọ́n ní kẹ́ gbàdí ìjọba àwọn àdéhùn sáyẹn lọ́wọ́ ìtumọ̀ tó gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá gbọ́ kan táwọn ọ̀pàánù sáà ti ṣe kẹ́yìn tó dé nínú nǹkan tó lè wúlò téèyàn náà lè fi níwòye ẹ sọ fáwọn ìgbà agbọ́ ah, pé wọ́n ní yáyá lọ́jọ́ kan táàlì kankan sí pàdé ẹ mọ́fẹ̀lẹ̀ ẹ́ ọ̀nìgbà ah, ṣe dáadáa o bẹ́ẹ̀ bá ṣe dáadáa ọlọ́run ṣùgbọ́n àdáṣe sáà fẹ́rẹ́ pé wà hajji tó ń bá ní Israel so ìtumọ̀ ẹni pé àdíṣ kan nìyí àdíṣ kejì wá ní pé ìdá àdáṣà kùn alùkìdá fàlá tó sọ́dí fún wọn wọ́n láti ká dìbò àdíṣ mi tó wá má bá sọ̀rọ̀ kan fún yín nínú tó lè ṣẹlẹ̀ bí bọ́kà ìtòdí tẹ́ẹ̀tẹ̀ lé ní ìsìnàdì kan tẹ́ẹ̀fì líǹkẹ̀ why because tẹ́ẹ̀ bá pè ní rọ ó lè jó dòdò gbogbo lẹ́fi pè ní irọ́ àbí tẹ bá sọ pé báyẹ̀ pé lódodo ó lè jẹ́ pé nínú àwọn ìta fi pẹ́sìn wọn náà ni ìtumọ̀ ẹ̀ ni pé standard ẹ máa fi standard pẹ̀tọ̀ èèwò ló wà ní ẹ̀sìn tiwa tí ó tako kódà bá àbá tẹ mọ̀ pé ní sáà sì sì sí òun kó má dọ̀bẹ̀ ìmọ̀wẹ́ gbọ́ mi ìgbésí ìgbàdìsí méjì nìsín pé hádìí tó àǹbá ní ìfọ̀ sísọ hmm? ń pa àwọn ìsọ̀rọ̀ ah, ànábì ìsọ̀rọ̀ láì ní ìlúra ah. ẹ mọ́ gbàgbé pàdé ìsọ̀rọ̀ sílà fúnra rẹ̀ náà òun náà máa ń sọ̀rọ̀ àwọn ìsọ̀rọ̀ fún wa pé pé a ní ìsìnà dọ́dọ̀ tiẹ̀ àbáde ìsìnà dọ́dọ̀ tiẹ̀ ti wá àyè nù ìyẹn ti wà confam báwọn but àwọn míì sábẹ́bí ò sọ ń kọ́ ẹ kò gbọ́dọ̀ pé níṣe èyí tí òun sọ fún wa ní tó ń wí bọ́dọ̀ èyí tí sọ fún wa ní tó ń darẹ̀ ìsìn wọn ọ̀rẹ́dí tábàfilẹ̀ ìsìnà but á ti fún àbáde ìsọ̀rọ̀ àwọn míì náà gbọ́ wọ́n sọ pa vanessa ẹ sọ pa ẹ mọ́rọ̀ tí wọ́n náà kẹ́ fi ṣe wòye pẹ́ṣà ní pé ààrẹ ní ìsìnàdù délẹ̀ wọ́n sì ní ká sọ sọ ibẹ̀ yẹn làwọn oníhàdí ìfìfura tó kè méjì lọ̀rọ̀ nǹkan bẹ tó ṣe wípé akẹ́kọ̀ọ́ mọ̀ a mọ̀ pé irọ́ ni ẹgbọ́n ìyẹn ajínà sí ìkan bẹ tó pé nísìnyí pé lóòótọ́ alẹ́ mọ̀ kó rìn lẹ́ o ẹ́n alìmọ̀ pé kò ní ilẹ̀ o ṣùgbọ́n àmà pé irọ́ ni ìmọ̀ bóyá ọ̀rọ̀ ní gé ẹ́n wípé nísìn nǹkan information bẹ̀ tó mọ̀ pé náà ilé irọ́ ni information bẹ̀ tó pé náà ìmọ̀ pé irọ́ ni ṣùgbọ́n kò ní lẹ́rìí tó sọ kó rinlẹ̀ ẹ̀kí fún ilẹ̀ mi nísìn báyìí tí mo bá nígbà bá lọ sí kọ́ọ̀sì ẹnìkan bá sọ fún ẹ pé tọ̀ a ẹ wò lágbájá yìí ó jí fóònù mi ẹnì yẹn sọ fádájọ́ ẹnì yìí jí fóònù mi kí adájọ́ wò yìí evidence tí ò bá rí evidence tó ní sí adájọ́ wò kò jí fóònù ẹ̀ bọ̀ ṣé kò kọ́ sí kò jí fóònù ẹ̀ ìtumọ̀ tádájọ́ sọ ni pé ìrí ẹ̀rí tó establish ìfojú fóònù rẹ̀ kò sọ pé kò jí fóònù rẹ̀ bó tẹ̀ sí pé ní ti àkíkọ́tù láàmù kò lè fojú fóònù rẹ̀ lóṣù ṣùgbọ́n ìpẹ́ gbélé mi lọ́wọ́ ni pé ẹ̀rí ni kí n wò ìtumọ̀ ẹ̀rí lè kìí ṣe gbogbo nǹkan tá a bá rẹ̀rí establish fún lórí ìpín kò ṣẹlẹ̀ ẹ wòran yẹn dáadáa kébé ń ah, ah, hmm, rí proof ah, ìgbàgbọ́ ti rí proof náà kọ́ kò sí náà nù tọ̀kílà ń ṣe bí hadith isnadu tá ń kó tí tá ń sọ́dọ̀ rijal evidence kó ṣẹlẹ̀ láwá yes evidence ni pé pẹ̀lú sáà bá ti lè rí isnadu ilé ìgbà àlejò àwọn sọ́dọ̀ bọ́dá kó in reality kò lè ṣẹlẹ̀ so kí láfẹ́ establish nǹkan yìí ẹ̀rí ìwọ̀n kún but ẹ jẹ́ káta wo rẹ́ẹ̀mù bí tá ti lò ó kè sí wọn yáyá ló sọ ṣé kí n ṣe nǹkan tó pè nǹkan ní haram àti halal ok ṣé ẹnìyàn ìparọ́ ní kí ìparọ́ ok bá lu ilé yìí náà kò sí nǹkan kan tí ó dàrú nù ń ta ní jẹ́ tó bá fara lójú òdòdó ń kọ́ ò àṣọ̀un náà ṣẹgbọ́n mi ní tánpẹ̀ ní ìṣẹ̀yàkù ìṣẹ̀yàkù àti precaution hmm, evidence of ọkọ̀ tó ṣùgbọ́n ẹ má tún já fojú fún

ó ṣe ètìkọ́ọ̀dù ìtìyàtì pé ìtìyàtì ní pé kí ní iná lè wà nú ẹ̀sẹ̀ mẹ́jẹ̀ kí n jẹ́ kóhun náà lọ ní lágbẹ̀lẹ̀ ìtìyàtì ìtumọ̀ táwọn ń wínú gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfẹ́fẹ́ fún wọn lésì ọ̀tọ̀ ní tántú wọ́n lọ́rọ̀ yóò ní ìtumọ̀ pé èèyàn bẹ́ẹ̀ lò nǹkan pẹ̀lú ábílì fún wáṣẹ̀ ẹ̀wọ̀n hmm. ṣùgbúùtù táwọn ń sọ ṣùgbúùtù ẹ́fídẹ́ǹsì nígbà táwọn ìsìnáàtì ní tó gbọdọ̀ kó lára ìsìnáàtì òpin síbẹ̀ tí ó bá ti fẹ́ gbọ́ àtúrẹ̀ out but síta bá ti tú anything out kó pẹ́ evidence yóò kún ìtumọ̀ ẹ̀ pé kò lè jó dòdò ní náà but ìtẹ́jílẹ̀ àlọ́ ni pé evidence gbọ́dọ̀ pé àfúnjẹ́lẹ̀ so àwọn ọ̀pá ok kí ni kí ni yẹn sọ aṣíbẹ́ni yẹ parọ́ because àwọn tó bá ti ń parọ́ àwọn dànù gbá kí parọ́ kí ló sọ àwọn sọ̀rọ̀ pé kábẹ́rù ọlọ́ọ̀kọ̀rọ̀ ẹ̀yìn náà sọ pé bal ya'taqidu al-ihtiyat tó gbé ṣe ti wọn pé ihtiyat tún yẹn náà ló wà bí àdíìsì pé la tusaddiqu wa la tukazzibu ẹgbọ́ ká ní sábà kàdí ìgbà ká má sọ pé òdodo ni ká má sọ pé irọ́ ni kí ni wá ìtẹ́ni ká má sọ pé ni láti fẹ́ kà pé òdodo ni kìí ṣe kí gbogbo àbílì pé irọ́ ni ní ìmọ̀bóyá ẹgbọ́ yàtọ̀ rẹ̀ ẹ́ ipé a ní ẹ́bídẹ́ǹsì hmm? táàtì sọ pé bóyá òdodo ni bọ̀ kìí ṣe gbogbo àbílì pé irọ́ ni ẹjẹ́ fún ní ìlàkùnbí tó fún nísìnyí Islam gbé kalẹ̀ fún wa pé bàbá fẹ́ establish pé yẹn zèzè náà olùjẹ́rìí mẹ́rin tí gbogbo orí ìjọba àwọn rí àbí ṣé ẹ rò pé ẹnìkan bá jẹ́rìí tó lóun rí tá a sì trust ẹni ẹ̀ ṣé ẹ rò pé àti ìbílí kò dòdò nínú. ẹ̀hẹ́ abirila ẹni pé yẹn mọ̀ dáadáa pé pé yẹn mọ̀ pé masha Allah láwùjọ ìparọ́ kì í ṣe onífẹ̀ẹ́ ẹnu pé wọ́n jẹ́ ń mórí ìyún fẹ̀ kàdíkà fi gbà áá but a le a evidence kó àbújẹ́ bùkọ́rí tí ó dà fún pẹ̀lú bùkọ́rí ló dé kọ́dà ìtòjú bùkọ́rí lọ kọ́dà ìtòjú bùkọ́rí lọ incident yẹn ti rẹ̀ látà àhá Abubakar èèyàn mẹ́ta wọ́n jẹ́rìí pé èèyàn lè zìnà ọkọ̀ ẹnìkan àwọn mẹ́rin àbáwọn mẹ́ta ni wọ́n sọ òpé mẹ́rin òpé mẹ́rin ìṣàlá padà wájọ́ tásọ̀ písọ̀ yẹn náà kò pé mẹ́rin abubakar náà wà nù abubakar sàábí àgbà abubakar sàfàkàwé nọfẹ́ àmúpẹ́ nọfẹ́ gbọ́nà hàrẹ̀ bọ̀t ó ní nọfẹ́ gbọ́nà mọ̀sọ́rọ̀ ní kẹ́ẹ̀tù sàfàkàwé òun náà wà bẹ́ẹ̀ náà tó sọ pé alùpùpù bọ́nà ṣùgbọ́n ṣe zina nígbà kan wá pẹ́ nkẹ́rin mùgbùráwù ìwà ọba sọ̀rọ̀ ní Abubakar wa Umar wa ń bí wọn nígbà tó ń bí ṣébùlù wà nù wọn Muhammadu wà nù wọn Abubakar wà nù wọn á bẹ̀rẹ̀ ẹnìkẹ́ ìgbàgbọ́ mo rí tí ò dá àmọ́ lè sọ pé báwọn fẹ́ jìnnà ẹnìkẹ́ ní ṣe ó gba gbogbo evidence àwọn mẹ́ta yóò jẹ́ ha Umar sọ kò sí nǹkan táwọn ọ̀sẹ̀ fún gbẹ̀rẹ̀ mọ̀ ṣùgbọ́n Umar wa ní tọ̀ ẹ̀yin mẹ́ta yòókù ẹ pera yín nírọ́ tẹ́ ẹ̀ bá ti pera yín ẹ jẹ gbà o àwọn bá fara ní lẹ́lẹ́ òun sọ nǹkan tó ń rí nà ẹ yà nà ọ lẹ́gbà ọ̀hún àná débi pé ó mọ̀ sí ìtẹ̀síkọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni ẹni tàn táwọn yẹn bá ti wá pé àbúkọ́ àkọ́rọ̀ ètò ajé ìgbìmọ̀ yóò rí ẹ̀ndẹ̀l mùsùlùmí na fàtàkùnrin àwọn mùsùlùmí ti tẹ̀lé ń pò kí pé èèlè jẹ́rìí kìí ti pọ̀ kí ìtúlẹ̀ ní nígbà tó kọ́ra sọ pé anybody tó bá ṣe kọ́sùn alátàkùbà ló lọ́run ṣahádà sàn àbàdà wà wù láìka ó mọ̀ fásitì òun ní sọ pé mo sọ ń pò kí ìtúmọ̀ pé ó sọ ń pàǹtórí ọ̀pẹ́ ṣàn ni pé téèyàn kan ṣoṣo téèyàn mà tó bá lọ́n bá ṣe lábájá nìkan séèyàn níbi ibẹ̀ but ṣẹlẹ̀ act ṣẹlẹ̀ act náà irú pẹ́ nìyẹn ṣe dì náà yẹn ṣé ó ṣẹlẹ̀ lọ́kàn yà àbí kò ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ààrí evidences láti establish it. pèsè àkíkọ̀tò àpò pẹ̀lú evidence ẹnìkan yìí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ká establish pé bẹ́ẹ̀ ni kò pé bófin ṣe gbé kalẹ̀ ni pẹ́sẹ̀ wá dé kúrò ẹ bá ṣẹlẹ̀ dáàbò lọ kọ́lọ̀ kó fi sọ̀rọ̀ sọ wa kó mọ̀ ṣẹlẹ̀ sẹ́nìkan kan lọ wa ṣé bó bá ṣẹlẹ̀ sí èèyàn kan lẹ́nìkan ló ṣe ṣé irú ẹ̀ tán sọ̀rọ̀ ó sì máa gbéyàwó rẹ̀ ní wèrèwèrè ṣe ìyàwó rẹ̀ mọ̀ wá ní gbèrègbè rẹ̀ pé wọ́n ní lábájá lóhun orí pé àmá mẹ́ta yókù láàrùn orí orí náà lọ́kàn rẹ̀ orí ni gbogbo snẹ́ẹ̀tì ló tẹ́ kìfé láíláí àdíjọ gbágbó ìgbàmá ẹgbọ́n ìgbọ́sọ̀ ẹ̀ tẹ́ tàbí sọ́kẹ̀ ẹ̀hẹ́ ìtumọ̀ ìwé kí ni wọ́n ti ẹ̀fẹ́ yàtùn ìsìyàtù nǹkan tí ẹ̀ ìsìyàtù nǹkan precaution ah, evidence ní ọkà pé o bọ̀ kò sọ bọ́lé kò já síbẹ̀ dáwọn pé evidence is not go pé wípé hadith is sahih láti pẹ̀ ń dọ̀ ẹ̀ àmọ́ kò sọ pé òdodo lè sẹ́kù mi so méjì ní iṣẹ́ ti wọn làwọn ní hadith bọ̀ sẹ́yìn ọ̀kan làwọn èèyàn máa rò kó jẹ́ ṣe wọn òun náà láti bí bèèfù àwọn níṣẹ́ àwọn fẹ́ ṣe pé tí mo bá fẹ́ blọ́ọ̀kù mọ̀ọ́dọ́ọ̀ èmi fẹ́ blọọkì allah yóò lè kọ́nà sí díì máa lè sàmì ìfẹ́ kó fi nǹkan tí ò sínú ẹ̀sìn kó wọlé iṣẹ́ kan wà ní same time wọ́n tún fẹ́ràn ẹ̀sìn pé allah yóò kọ́rọ́ jà mí nà díì máa wọ́n wọlé kò tó fẹ́ kí nǹkan kan náà tó lè sá ó súnmọ́ kó wà ní ẹ̀sìn kó tó dá lọ pé òkè dé blọọkì òkúrọ́ bọ́sẹ̀ tó lè ṣe mistake bí ẹni sì rìtẹ́ rẹ̀ bọ́ síbi tí káàlù ní pàtó ẹ̀ wọ́n ti pé

kó lọ kí ló fà àtẹ́ ìjọ ṣe ẹ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́láfù wa ni wọ́n wá ṣe tíra ń pa nǹkan pé wọ́n fà dọ́ yìí kọ́dà tó wù kí ẹ̀fà yóò sùn ẹ̀fẹ́ ìjọ rẹ̀ mọ́mọ́ amadu ní kìtàbù gbòòtì àwọn àdé tó wà mẹ́pẹ́ ìsọ̀rọ̀ kì í ṣe gbogbo ẹ̀sìn ẹ̀dẹ̀rẹ̀ alhannadu bin sari yìí ní kìtàbù zuhudi abdullahi bin mubarak ní kìtàbù zuhudi wàkíyì ní kìtàbù zuhudi ẹ̀ tó ń dákọ̀ bẹ́ẹ̀ kì í ṣe gbogbo àwọn tí sinabu rẹ̀ ṣe wọ́n tún ẹ̀mí tí ń sàdékì lẹ́yìn náà wúlò bẹ́ẹ̀ sọ̀rí pẹ̀lú náà ló ti correct ọ̀nà bẹ́ẹ̀ bá sọ́jú bẹ́ẹ̀ bá gẹ́kẹ̀ dókè àmọ́ nǹkan tó bá tó bá ti pọ́pùlá jù láti tẹ̀bá wà ní sábà máa ń gà lábá pé nígbà táwọn yẹn ti pọ́ àádé sí mòdó àwọnú ẹ̀sìn èyí tó kàn wá ní pé ẹkọ́kọ́ rùn yẹn jáde ná ẹgbọ́ ẹkọ́kọ́ rọ̀ yẹn jáde so ló fi pé ìta àfẹ́sì so n tán ní pé aláyà tẹ́gbẹ̀rẹ̀ àwọn ìbí ìṣòbó sábà bẹ̀rẹ̀ àfẹ́sì ìfìyà kí lábẹ́ ẹ̀ ó ní pé imam kílọ́kẹ̀ um, imam an-Nawawi rahimahullah náà wọ́n tí imam an-Nawawi sọ tó fi sàlàyé kìíní tí mi sọ ìyá tí ó ní imam an-Nawawi ìfìyàtù tó ń mi mo fẹ́ fún alẹ́gbàmù bíi méjì fún ẹ̀gbàmù mẹ́ta fún ìfìyàtù ẹ wo ẹtẹ Bukhari ẹtẹ ẹkàtẹ ẹkàtẹ hadithu anasin asnadu Hmm? asnadu eh eh na na eh mhm hmm setiri hadith jurhu dawi ibo ló ti sọ Mungkin fẹ́ kẹ́ ká jáde ni ok um, ok kìtàbù sọ́hùn àdéhùn àbúrò rárá ẹ̀ ẹ̀ bọ̀tì yẹn tó mo fẹ́ lò mo kàn fẹ́ ìyẹn náà hàn ẹ jẹ́ kí n lò ilé ìnàkí wá lò ní ọya ní ìsìn báyìí tí ìtàn ọkùnrin sọkùnrin ẹgbẹ́ rẹ̀ ṣe ara ọ̀rọ̀ ni àbí kò sí lára ọ̀rọ̀ a sọ ń bẹ pé àdìsí ah, ń bẹ tó ní àdìsí sọ pé gbọ́tì fàkìdàk ń pè ní àdìsí jòlòd gbọ́tì fàkìdàk kọ́và ìtàn rẹ̀ fẹ́ ìnáhà ní ọ̀rọ̀ lọ àdìsí kan ẹ wà wọ àdìs anas bọ́nù mọ́lẹ́ pánàbí sàlá ọ̀sàlá wọn rẹ̀ lónú Khaybar ó wà lórí ẹsìn ó sì ká sọ kó níbi ìta rẹ̀. àdìs yìí sílẹ̀ ó wà ní Muslim ó wà ní Bukhari àdìs ìjọba ó dòrò ní pàtó ṣé wọ́n mi kan kóòtù kí n wọ Bukhari ní ẹ̀ kí n kóòtù এখানে তাই জোরহট জোরহট জোরহট জোরহট